tí a bá ti ń gbọ́ gbogbo àlàyé yẹn inshallah yóò mọ̀ yé wa ní kétékété ó ní gbogbo ohun tó bá jẹ mọ́ ipe ọ̀rọ̀ jàgídíjàgan ọ̀rọ̀ ẹ̀sìn á pé tá a bá ti gbọ́ tán àwa náà á wàwọ́ ẹ̀ bọlẹ̀ ni torí pé ọlọ́run bàálà kò gbọ́ á níyànjú àti máa ṣe jàgídíjàgan ẹ̀sìn bí àlàáfíà bí ó ṣe kálé tí ó kako òun náà ni ọlọ́run bàálà ó ó gbà wá níyànjú nínú alukur'an ẹ rí i pé gbogbo àwọn n tí a là kalẹ̀ fún wa yìí kò wá sí júmọ́ kan tá à ní gbé àwọn àfa wá ní abala kurusi ẹlẹ́mì kò sí júmọ́ kan dídá àsìkò yìí tá à ní gbé àwọn àfa wá tí wọ́n bá ṣe kíni o tí wọ́n bá yànnà náà gbogbo àwọn àkòrí ọ̀rọ̀ eléyìí tí a ti là kalẹ̀ eléyìí tí ó mọ̀ ṣe wá láǹfààní tí ó sì mọ̀ wúlò fún wa nínú ẹ̀sìn tí a fi tara bẹ́ẹ̀ mọ̀ níláadá tá a sì mọ̀ tara bẹ́ẹ̀ láti máa fi súnmọ́ ọlọ́run ọba allah kọ́lọ́run ọba allah kó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. ní báyìí sheikh wa wọ́n ti wà ní kalẹ̀ fadilati sheikh imran abdulmajid eleha tí wọ́n jẹ́ mudiru darun naim wọ́n ti wà ní kalẹ̀ láti yànnàná àkórí ọ̀rọ̀ tòní tí a pè ní ìbáṣepọ̀ láàrin mùsùlùmí àtẹnití kìí ṣe mùsùlùmí asalaamualeykum wa rahmatulahi fadilati sheikh. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته حياكم الله وأحسن الله إليكم وبياكم مرحبا بكم آمين. kọlọ́run bàálà kó jẹ́ ká rí pẹ́pẹ́ lẹ́mìgún في أرا. àwọn jọmọ́ wa wọ́n ti ní à àwọn ti ń gbẹ̀gbẹ́ àti tún pàdé yín ní abala kùrìsẹ́ẹ̀lì elmi wọ́n ní ká dúpẹ́ fún yín tinú Ramadan eléyìí tí àwọn jàǹfààní ẹ̀ lára yín kọlọ́run bàálà kó ṣàlékún ẹ̀ nísìnyí báyìí wọ́n ní àwọn jọmọ́ wa ti wá wà ń kalẹ̀ oríṣiríṣi ìbéèrè àmọ́ kó tó kàn yẹn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 يا أيها الناس اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي علي محمد رسول الله وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وجماعة كفلون الحمد لله أترى يكيولون يكيولون كل بسوج وقاوة النبي محمد صلى الله عليه وسلم يكيولون أتي يكيولون تيانا قبا يلون جيوبار عليه قبا وصحابة عليه قوة بأوبا وانتبا كلمة بلولا دا قلون جيو قاوانا قلون أبوبا لكي ولا سوانا لنيري إسيري إواري أوروري إنيري سيسيري تيان في جنيري ولون كفر ولون ìkẹ́gẹ́ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tí ọlọ́run jọ kan àwọn náà lópin ìgbà táwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ́gbẹ́ títí di ọjọ́ ẹ̀san kí àwọn tó ṣe ètò yìí tí wọ́n ń pè ní kú sí àlẹ́ẹ̀lì àga àjòkó mọ́ kí àwọn tó ṣètò ẹ̀ ọlọ́run bá mi san wọ́n lẹ́san lórí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣe alátọ́pọ̀ ètò náà ọlọ́run bá san wọ́n lẹ́san lé àwọn tó ṣe náwó díẹ̀ ọlọ́run bá san wọ́n lẹ́san a máa sọ̀rọ̀ ń bẹ̀ ọlọ́run kọ́ fẹsẹ̀ wa àwọn tí ó máa gbọ́ wà táwa náà ọlọ́run jẹ́ àlèmú tí a bá ń gbọ́ ọlọ́run jẹ́ àlèmú lò tí a bá wà mú lò ọlọ́run jẹ́ apá níbi tí ó lè lè jọ àlùkìyámà gẹ́gẹ́ bí àwọn tọ́pìkì tí a fẹ́ sọ lónìí pẹ̀lú ògbó ọlọ́run àwọn tí kì í ṣe mùsùlùmí báwo la ti bá wọn lò ibi tí ti gbọ́rọ̀ mi ni pé àwọn òun ní í ṣe mùsùlùmí ibi tí ti gbọ́rọ̀ mi ní dẹ̀ júwe wọn ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìwàásù bíi tí ọ̀rọ̀ wọn jà sí níjọ́ àlùkìyàmà ọ̀rọ̀ di méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta báwo là á ti wá bá wọn lò láyé kí ni ó dà wá papọ̀ kò méjì kí ni ò ní dà wá papọ̀ kò di méjì kókó ọ̀rọ̀ márùn tí a mọ́ àwọn àwọn ni kì í ṣe mùsùlùmí gbogbo ẹnikẹ́ni ẹni tí ì ṣe mùsùlùmí mo fẹ́ sọ ni gbogbo ẹnikẹ́ni tí ò ní ìmánì tí ó gbà pẹ̀lú ọpọlọ́run rà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ wọn wá kókó wá jòjì sẹnu ilẹ̀ gbogbo ẹni tí ọba ní ìmánì fún tí ó gbà fún tí ó tẹ̀lé orúkọ ti ṣẹlẹ̀ àwọn ènìyàn wọn kìfìrí ni anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo tí ọba ní ìmánì tí ó gbà fún tí ó tẹ̀lé ọlọ lọrọ wá ká gbà fún ká tẹ̀lé tí ọwá gbà tí ọwá tẹ̀lé gbogbo ẹni bẹ́ẹ̀ orúkọ ti ṣẹlẹ̀ àwọn ènìyàn kìfìrí ni wọn kìfìrí yẹn wá pèsè méjì wọ́n fẹ́ máa ṣàlàyé lọ́kọ̀ọ̀kan kèfèrí alákọ̀ọ́kọ́ àwọn tí kìí ṣe mùsùlùmí ní gbangba àwọn tí kìí ṣe mùsùlùmí ní kọ̀rọ̀ gbangba wọn ṣe mùsùlùmí kọ̀rọ̀ wọn ṣe mùsùlùmí àwọn là ń pè ní alukufar asọ̀rọ̀hà kèfèrí pọ́nbélé sẹ́rẹ́ àwọn kèfèrí pọ́nbélé tí wọ́n ń bí yìí náà méjì ni wọ́n àwọn kèfèrí pọ́nbélé yẹn náà méjì làwọn náà àkọ́kọ́ ni. kèfèrí ìpìlẹ̀ àwọn lápẹ kèfèrí ìpìlẹ̀ ẹni tí ò wọnú islam rárá bóyá bọ ní isi bóyá ó sàní ń bọ bóyá ó jẹ alùkìtàbì bóyá ó jẹ màjúsí bóyá ó jẹ jẹ gbogbo àwọn tó ti wọn àwọn àkọ́kọ́ wọn yìí sí mùsùlùmí torí wọn àfìgbà kan wọn àti fìgbà kan gbólóhùn gbórí wọn àti fìgbà kan gbàdú nẹ́bí gbórí wọn lẹ́sìn tiwọn tí wọ́n fi ní pẹ́sìn tàwọn tí àwọn ń ṣe kẹfìrí ìṣẹ̀rí àfihàn kẹfìrí ẹlẹ́ẹ̀kejì kẹfìrí ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó ti wọnú Islam tó wá jáde padà ó ti wọnú Islam ó wá jáde padà ó lóun ti ṣe mùsùlùmí mọ́ nǹkan báyìí ló ń fẹ́ máa ṣe wọ́n mọ̀ bọ́gí ni òun ọmọ bọ ìpè ni òun ọmọ sígbà ni òun ọmọ sàwọn ni àwọn eléyìí òrùka dúnà là ń pè wọn àwọn mọ̀tẹ́ dúnà wọn náà kẹfìrí làwọn náà sẹ́rà àwọn méjì tí mo wá rí òun kẹfìrí tí wọ́n hàn gbangba torí ẹni tí ó sì síláàmù rí kẹfìrí náà láàbì ẹni ó wọnú síláàmù tó jáde kó bẹ kẹfìrí náà láàbì ọwọ́ àká wọn ti kẹfìrí wọn bọ́ sí kọ̀rọ̀ tí mo fi ní dọ́ ìran wàhálà ti náà kẹfìrí tó hàn gbangba àtìyí tó ṣe kíni tó pamọ́ táwọn owó ní kẹfìrí wọn wà pamọ́ àwọn làwọn tí wọ́n fi ìsìláàmù gbójú tí a wá fi kẹfìrí sábẹ́ bẹ́ẹ̀ bá ní ta gbangba mùsùlùmí lè pè àmọ́ kọ̀rọ̀ rẹ̀ kẹfìrí ni ṣẹ̀rí àmọ́ pè wọ́n ní mùnáfìkì ó kọ́ ti ṣẹ̀rí àpè wọn tó bá rí bẹ́ẹ̀ àwọn tá a fẹ́ sọ̀rọ̀ wọn lónìí wọ́n ń lọ bí ìran mẹ́ta ìran alákọ̀ọ́kọ́ kẹfìrí pọ́nbélé tí ó sì Islam òun lọ́mẹ́sì tó ń bá sí kíni tí n bá ń se yẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ̀ sílámù tó ṣe kíni tó jáde padà táwọn pé ní mo tẹ́ jù òní méjì yẹn ní ẹlẹ́ẹ̀kẹta mùnáfìkì tí n bẹ ní sílámù tí ń jí kéfì ní sí òní mẹ́ta sẹ́ni gbogbo àwọn mẹ́ta okò tí okò tí wọ́n ń jẹ gẹ́gẹ́ ní kéfì ní sẹ́ni àwọn méjì tàkọ́kọ́ àmà tó wọ́n ní àlùfáà àsọ̀rọ̀hà kéfì ní pàmbélé ẹlẹ́ẹ̀kẹta àwọn tó wà ní sílámù àwọn tó ti islam yàtọ̀ àwọn tó jáde níbẹ̀ àwọn là ń pè ní kòfà sọ̀rọ̀ ha pèlè nǹkan bí. sẹ́yìn tí mú tí mú mi mọ́sílámù mọ̀nàfíkì ló kọ tiẹ̀ àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ lábẹ́ ó kọ tá a pè ní kèfèrí ọ̀dà yìí lè ọ̀rọ̀ ilé kejì kí ni ìdájọ́ wọn jọ àkíyàmọ́ kí ni ìdájọ́ wọn jọ àkíyàmọ́ sẹ́ra àwọn tí wọ́n bá kú tí wọ́n bá sin tí wọ́n ń sin wọn èyí tó jẹ́ kébèrè pàmbélé èyí tó jẹ́ mọ̀tẹ́dù tó wọbẹ̀ tó jáde kò padà sílẹ̀ tẹ́ èyí tí ń ṣe mọ̀nàbìkì ó ṣe mọ̀nàbìkì wọn fáwọn kúkú ní ayé sẹ́rà àwọn eléyìí o wọ́n pín sí bí ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹni tó ṣe pé ọ̀bàlágà bí ọmọ ti kèfèrí bí tí wọ́n mú lọ bọ́ná tí mú bọ́gi tí mú bọ ìpè ọmọ yẹn ọ̀wá bàlágà tó ṣe kí ni tó fi kú irú ẹ̀ náà wèrè ni ṣùgbọ́n kó tó ya wèrè náà nù kẹfìrí lọ́wọ́ ó ya wèrè rẹ̀ sínú kẹfìrí yóò tiẹ̀ gbádùn kó gbádùn tiẹ̀ wúlẹ̀ sí Islam tí ó fi kú ṣe é mọ̀ pé lọ́dọ̀ wa nu sẹ̀ríà Islam gbogbo ẹni tí ó bá jẹ́ mọ̀kálàf kó bàlágà kó lè kí ìwọ ọlọ́run dé kó dẹ̀ tọ́ ni lórí àgbà pé wọ́n rọ̀ fún akọ́làm fún ìtumọ̀ ẹni pé wọ́n à ní kọ́ dáadáa fún wọn à ní kọ́ aburú fún lọ́dọ̀ àwa mùsùlùmí wèrè lọ́dọ̀ wa kò ní ìdájọ́ torí pé kò gbádùn níbi tá a sọ pé ọ̀ràn yẹn ní èèwọ̀ ní ṣèyí má ṣèyí òun àtọmọ kéékèèké pàdé níbi ìdájọ́ yẹn ọmọ èké tó kú sínú kẹfìrí wèrè tó kú sínú kẹfìrí kí n dájọ́ àwọn méjèèjì ọ̀rọ̀ mẹ́ta làwọn àfáà sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó bá dijọ́ àlùkìyàmà ọlọ́run ó dájọ́ lé wọn lérí pẹ̀lú màá rẹ̀ fún Islam yóò ní ọlọ́run mọ̀ fúnra ẹ̀ pé eléyìí tó bá dàgbà yóò kú ònú kèfèrí yóò padà di mùsùlùmí yóò ní kọ́ máa làlìjẹ́ náà ọlọ́run mọ̀ nínú màá rẹ̀ pé èyí wèrè yìí o kọ́dà kọ́ gbádùn náà kèfèrí náà ni ó sì yóò ní ọmọ lọ náà ọlọ́run mọ̀ pé iye ọmọ èké yìí o kọ́dà kọ́ dàgbà náà kèfèrí náà ni ó sì kú ọlọ́run ní ọmọ lọ náà sẹ́ẹ̀ mọ̀ pé ìdájọ́ ọ wà lọ́wọ́ mímọ́ ọlọ́run tẹ́nìkan ò lè ọ̀rọ̀ àkọ́kọ́ tí àwọn àáfàá sọ ní orí rẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ kí ni òjò lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé ọlọ́run ní wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula bẹ́ẹ̀ sì ni wa man ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran yara iṣẹ́ tèèyàn bá ti lọ́wọ́ ìdájọ́ èyí tá a lè rí fún un àmọ́ pọ́lọ́ wọn dájọ́ pẹ̀lú máa rẹ̀ lára ẹnì kọ̀ọ̀kan tí ò yáwé tó yáwé rà méjọ́ méke àlẹ́ rí fún un láti sọ pọ́rọ̀ yẹn ọ̀lẹ ọ̀rọ̀ ẹlẹ́kejì táwọn afáà sọ lérí ẹ̀ ni pé àwọn wèrè wọ̀nyí àtàwọn ọmọ kéèké wọ̀nyí wọ́n máa lọ àlìjánná ní tí ó jẹ́ máa lọ àlìjánná ni pé wọn ò lẹ́sẹ̀ wọn ò sì ní tí wọ́n sì ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun ni kọ́lọ́wọ́n ọba ọba àlekẹ́ olóòsè dánwò fún wọn irú ìdánwò tí ó ṣe fáwọn tí wọ́n wà ní alùpàtàrà tọ́lọ́wọ́n dán òfin ọ̀yá nínú àwọn ìdánwò tọ́lọ́wọ́n ṣe fún ọmọ fẹ́ sọ kan mẹ́yìn tó padà sọ mí tọ́lọ́wọ́n ni ọya gbogbo yín ẹ fẹ́rí kalẹ̀ ẹ sì mi ọlọ́run táwọn ọgbọ́n ni àtàní ń sọ̀rọ̀ mẹ́rin tálá fẹ́rí kalẹ̀ fún àwọn tí ó sì kìfèrí láyé náà ọlọ́run ni ẹ̀ máa lọ náà àwọn àgbọ̀n sì fẹ́rí kalẹ̀ wíì ọlọ́run ni ẹ̀ máa lọ àlìjánnà ìtumọ̀ ẹni pé tí wọ́n bá wà láyé náà bí wọ́n ti tẹ̀ láṣọ èmi nu bí wọn ò bá sí láyé bí wọ́n bá wà láyé náà àwọn tí ó tẹ̀lé ó tẹ̀lé àwọn tí ò ní tẹ̀lé ò ní tẹ̀lé lọ́lọ́run fi pa wọ́n láṣẹ náà èyí tí ó tẹ̀lé tẹ̀lé ju àlìkíyàmà èyí tí ò ní tẹ̀lé ò tẹ̀lé ju àlìkíyàmà ọ̀rọ̀ ilẹ̀ kẹta wọn pàṣẹ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́run dájọ́ fún wọn pẹ̀lú mímọ̀ rẹ̀ tó mọ̀ nípa wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run yọ̀ǹda wọn kí wọ́n máa lọ sí àlìjánná ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ó ṣèdánwò fún wọn kó tó di pé ìtí ọwọ́ àlìjánná ọwọ́ àlìjánná ìtí ọwọ́ náà wọ ìdájọ́ tiwọn nù. No ó wá kù dájọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n bàlágà tí wọ́n ní làákàyè tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n wá kú sórí kèfèrí àwọn náà tún wá pín sí méjì níjọ́ àlùkìyàmọ ní sọ o ìdájọ́ tọlọ́run dalírí wọ́n pín sí méjì ìdájọ́ àkọ́kọ́ ẹni tí ìsìláàmù kan gangan tí wọ́n jíṣẹ́ fún pé Ọlọ́run ni ọmọ sìn ànábì ló jíṣẹ́ ó sì bàlágà ó ní làákàyè ní tí wọ́n ń sọ yíye wọ́n ṣàlàyé fún amúlòwọn ọgbà amúlòwọn ọgbà irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dààmú máa ta káfíran ó kú sí kèfèrí báàdà máa tàbá yẹnà láwùlẹ̀ hàk lẹ́yìn ìgbà tó dodo kiri àti ìdájọ́ ọrú wọn ọ̀dàrú ọba mi ní iná lẹ́dí káfàrú mi ní alẹ́ kìtàbí wal mushrikina fi nari jahannama khalidina fiha wùláyíká sharrul bariyya ọlọ́ọ̀ni iná lẹ́dí káfàrú àwọn tó sì kèfèrí min alẹ́ kìtàbí wal mushrikina nínú àwọn tá a fún tíra àtàwọn olùṣẹbọ fi nari jahannama jahannama wọn darí sí khalidina fiha wọn sì máa bẹ́ńbẹ̀ lọ kánrin kése ulaika sharrul bariyya irú àwọn eléyìí lẹni tó wọ́ọ̀sì jù nínú ẹ̀dá tọ́lọ̀ndá ọlọ́mọ sì wá ní kèfèrí gbogbo àwọn tí ń bẹ lóko kèfèrí ọlọ́mọ wa darí wọn ọlọ́run jẹ́ wọn ó lè gba islam tí gbogbo akálẹ̀jọ pàdé nínú ọgbà àlìjẹ́nà ìpín àkọ́kọ́ lò ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn kan náà tá à ń pè ẹnìkan kan ò jíṣẹ́ fún wọn bí wọ́n sì jíṣẹ́ fún wọn gan iṣẹ́ bálabàla wọ́n jẹ́ fún wọn àkídà gan wọn ò gbọ́yé bí islam ti rí kò yé wọn wọ́n kàn jíṣẹ́ kan bálabàla fún wọn kódà wọn náà lójú kò yé wọn wọn àmóríjì nẹ́ẹ̀sì irú àwọn eléyìí ibi tá a sì wọn mọ alùlẹ̀fátàrà ni àwọn là ń pè ní alùlẹ̀fátàrà àwọn tí iṣẹ́ ọkàn wọn ànábì kan ti lọ wọ́n wá sẹ̀mí kànábì mi ò tó dé ànábì tó lọ iṣẹ́ rẹ̀ ọkàn wọn ànábì tó dé kò bá wọn láyé ìdájọ́ wọn ní ìdájọ́ àwọn eléyìí náà tí iṣẹ́ gidi ọ̀dọ́dọ̀ wọn sẹ́rẹ́ àwọn eléyìí tó bá dojú àlùkìyàmà ọlọ́run ní ṣèdánwò fún wọn irú ìdánwò kan tí mo sọ lẹ́ẹ̀kan omi ìtòlè eléyìí ọlọ́run ní ẹ̀ bá ń dáná tí a bá da iná tí a ń wo náà báyìí ọlọ́run wàá sọ fún wọn pé ọyẹ máa wọnú náà lọ àwọn àfọwọ́ pé ah, iná bá wò àwọn kò ní àṣẹbọ́lọ́ lọ́kọ́ aláṣẹ ni wọ́n máa lọ bẹ́ẹ̀ sẹ́rẹ́ àwọn tí wọ́n ń lọ àlìjẹ́ náà wọ́n lọ́ọ́ kàdàbí náà ni àwọn tí wọ́n wá láwọn ọ̀wọ́ bẹ̀rù náà tí wọ́n kọ̀ sọ́lọ́ lọ́rùn wọ́lọ́wọ́n nítọ̀ ẹ káwọn eléyìí lórí jìnnà náà torí bí wọn bá wà láyé nàbẹ́nu mi ò ti ní káwọn ní ìdájọ́ tiwọn nu ó yanjú àwọn tí ń jẹ́ kèfèrí tán mo wá yanjú ìdájọ́ wọn níjọ́ alkiyama ó wà kú ọ̀rọ̀ pítọ̀ tá a bá wá wà láyé àwọn tó wá jẹ́ kèfèrí tí àwọn yìí báwo là á ti bá wọn lò láyé báwo là á ti bá wọn lò àwọn tá a gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn mọ́kànlá ni ṣé kèfèrí ni a gbọ́dọ̀ sí báyìí pẹ̀lú ẹ̀ a gbọ́dọ̀ sí báyìí pẹ̀lú ẹ̀ a gbọ́dọ̀ sí báyìí pẹ̀lú ẹ̀ mọ́kànlá ni àwọn ń tá a wá lè ṣe pẹ̀lú wọn mẹ́rin ni ẹ jẹ́ ń kọ́kọ́ ka àwọn tá a lẹ́tọ̀ọ́ láti ṣe pẹ̀lú wọn tí mo pè ní mẹ́rin yẹn tí n bá wá ka mẹ́rin tá a gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn tán yín wàá ka mọ́kànlá tí a gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn àkọ́kọ́ ìyẹn jẹ́ kèfèrí kò túmọ̀ pé àní bàtàjà kò túmọ̀ pé àní bàrajà ọlọ́run ní la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid din walam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin bó jẹ́ kébèrè tó ọlọ́run inna Allaha la yanhakum anil ladina lam yuqatilukum fid din èmi ọlọ́run mi ò kọ fún yín o fún kébèrè tí ọba bá yín jà wọ̀lámú yóò kúrò yóò kàn mí lè yára kù tí ó sì léyìn jáde nínú léyìn tí ó léyìn lu yín à ń tabarú ohun èmi ọlọ́run ọ̀kọ́ fún yín kẹ́ ẹ ṣe dáadáa sí wọn o èèyàn jẹ́ kèfèrí kò túmọ̀ pé ò ṣe dáadáa sí o èèyàn ṣe dáadáa pẹ̀lú kèfèrí ni kọ́dà dáadáa tó o bá ṣe nígbà míì ó lè ṣe sábàbí jóbi gbà sílámù wàtúkìsì tó ilé yìí tọrọ bá dà yín papọ̀ ẹ ṣe déédéé o má jẹ owó rẹ tọrọ bá dà yín papọ̀ o má lu jìbìtì tọrọ bá dà yín papọ̀ o má débi ìyàwó rẹ̀ torí pọ́jẹ́ kèfèrí o má sí ọmọ ẹni torí pọ́jẹ́ kèfèrí o torí pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din wa lam yukhrijukum min an tabarruhum ẹ̀sẹ̀ dáadáa sí wọn wa tuqsitu ilayhim ẹ̀sẹ̀ déédéé pẹ̀lú wọn inna Allaha yuhibbul muqsitin ọlọ́run fẹ́ràn àwọn tí ṣe déédéé ìwà sílámù rí o pẹ̀lú kèfèrí ìwà táwù pẹ̀lú wọn dáadáa nù ẹ wo inú dáadáa tí mò ń ka alẹ́ yìí tí a bá rí abárí kẹfìrí tó mọ nǹkan òwò dáadáa abárí kẹfìrí tó mọ títà rírà abatajà abarajà àjọ da òwò papọ̀ àjọ daṣẹ́ papọ̀ àgbéṣẹ́ fún yóò bá wa ṣiṣẹ́ pẹ̀lú àyà tí mo ké yìí ara dáadáa tẹ̀sí fún wọn ni kí n wá wá fún yín nínú súnà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam ọdún tí wọ́n lé ànábì jáde ní maka tí sí madina ànábì ọmọ náà madina arákùnrin kan bẹ tí wọ́n ń pè ní abdullah ibn urayqi kèfèrí lọkùnrin yìí jọ yìí anabi pépé abdullah wa mo fẹ́ lọ madina ó sì gbà mọ́nà kò ní rojọ́ mi kí yín wàá fún ọ lówó tó fi mú mi dọ́nà madina owó àlọ́ àtàbọ̀ yín sàn abdullah ibn urayqi tì ó sì lídìí anabi anabi sanwó ìyá rẹ̀ fún kèfèrí ní jọ́nà abdullah ibn urayqi tì kèfèrí ní ọ̀rọ̀ dùn wọn anabi fún lówó sẹ́rẹ̀ tó bí ó tilẹ̀ òkè yẹn ọjọ́ kẹfìrí tó tí nǹkan bá dà yín papọ̀ ẹ̀jọ̀ sí ẹ̀jọ̀ yẹjú ẹ̀ o ó sì lead anabi dé Madina anabi náà dé Madina anabi náà ṣe dáadáa sí èyí ní túmọ̀ pé a máa ní tí ó máa dà wá papọ̀ pẹ̀lú kẹfìrí a máa bá kẹfìrí rajà a sì máa bá kẹfìrí ta ọjà a sì máa dáadáa tá a máa ṣe ara wa èyí ń jọrọ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a ṣe fún kẹfìrí òun ni pé kẹfìrí bó tilẹ̀ òkọ́jẹ́ kẹfìrí tó kẹfìrí alùpùpù tábìlì kẹfìrí pàmbélé ni kẹfẹ́rí mọ̀tẹ́dù níta kàkàlẹ̀ lẹ́ẹ̀kan ẹ wo àjọ máa ní agreement láàrin ara wa kí ni túmọ̀ agreement wo èmi ò ṣe báyìí wo ṣe báyìí jẹ́ àkọọ́lẹ̀ èmi ìdí ọjọ́ ṣe báyìí jẹ́ àkọọ́lẹ̀ èmi ìdí ọjọ́ ṣe báyìí jẹ́ àkọọ́lẹ̀ ọ̀rọ̀ pé ó jẹ́ kẹfẹ́rí èmi jẹ́ mùsùlùmí kọ̀ wá sí ti ọ̀pọ̀ àpapọ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tá a bá ti rí mọ́síláhà tá a rí dáadáa tí ó ṣàǹfààní fún Islam nínú kájọ dá nǹkan papọ̀ kádẹ́sì agreement lórí ẹ̀ àjọ ṣe o àjọ ṣe o lápèjúwe àjọ ń bẹ ládùúgbò christian lòun ìmáàmù ni ẹ eh, pásítọ̀ lòun ìmáàmù ni wọ ẹjọ́ wa ń bẹ ládùúgbò ẹ wá fẹ́ ṣètò bólé ò tí ní máa wọ àdúgbò àjọ jòkó ni o àjọ wa ṣàlàyé pé a máa dá fifty fifty thousand lówó oṣù tá a bá ń dá fifty fifty thousand lágbájọ́ ọmọ kò lọ́wọ́ làkàtì ìgbẹ́ ọgbọ́n lóde lóde ọmọ sanwó fọlọ́dẹ kìnnìkan máa ẹjọ́ yín yanjú gbogbo ẹ̀ta àdúgbò lálàáfíà ọ̀wá ni pé ah kírísítẹ́nì ni ah kẹfìrí ni èmi ò lè dáadáa tó papọ̀ èmi ò lè ṣègbè èmi ò lè sáwù ṣe é gbàgbé ni ẹ̀rí wà fún yín lọ́dọ̀ nẹ́bí wa Muhammad sallallahu níjọ sódì òhùdé bíyà ká nẹ́bí fẹ́ wọ Mọ́kà tí wọ́n ní ká nẹ́bí má wọ Mọ́kà anẹ́bí sá agirimẹ́ntì pẹ̀lú àwọn kẹfìrí kẹfìrí gbé báyìí la fẹ́ wọn kọ́ lẹ̀ anẹ́bí gbé báyìí la fẹ́ wọn kọ́ lẹ̀ wọ́n dẹ̀ sá agirimẹ́ntì láyàrá wọn anẹ́bí òkú mùsùlùmí jagun kọ̀fẹ́ mi wọ́n sọ̀fọ̀ anẹ́bí ọ̀dá wàhálà lẹ̀ wọ́n jọ sàgírímẹ̀tì láàrin ara wọn wọ́n dẹ̀ jọ panupọ̀ lórí ní tí ó bí àlàáfíà fẹ́gbẹ́ kínní tí ó bí àlàáfíà fún ẹgbẹ́ kejì gbogbo tí ọba bí àlàáfíà nílùú mùsùlùmí àti kìbìrì ọjọ́ jòkó wọ́n jọ ṣe kínní wọ́n jọ sọ ní wọ́n jọ sọ ní ìsìnkú wàlẹ́ mi ò lè bá kẹfẹ́rí jòkó kírísítẹ́nì ni mi ò lè jọ sí papọ̀ rárá o ọjọ́ ànábì òṣìṣẹ́ súnà o súnà ni tí ọba bí àlàáfíà kájọ tí ó sì ní pa ẹ̀sìn la kájọ jòkó kájọ nago ṣé ètì ẹ̀ láàrin ara wa yẹn tún fún ọ lẹ́rìí kan sí yọta anabi wa muhammadu sallam tọwọ madina tá anabi wọ madina àwọn yahudi bẹ madina anabi pa àwọn yahudi jòkó ni wọn àgbà sílámù yahudi wọn náà wọn ṣe anabi sì pé wọn jòkó kútọ madina tájọ wà yìí ìlú tájọ ń gbé ni ètò wo lájọ ṣe tálàbí òbí ìjọba ní madina wọn lẹjọ ṣètò gbogbo ìjọ tí ẹ wá fẹ́ bá yahudi jà mùsùlùmí ó bìjà rẹ̀ torí pé lukana làjọ ń gbé ìjọ àjọ máa gbèlú àmàdìjà ara wa àjọ máa dáàbò bo Màdínà tí ogun òfin ní ja Màdínà àjọ máa ṣe ogun òfin ní ja Màdínà tógun òfin ní ja Màdínà àjọ máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti sọ agirimẹ́ǹtì wọ́n kọ agirimẹ́ǹtì lẹ̀ anabi ò bìtírè àwọn Yahudi ló bìtírè ìwọ mùsùlùmí náà tọ́ba lágirimẹ́ǹtì pẹ̀lú kèfèrí ò gbọ́dọ̀ bìtírè o ìyá gbọ́dọ̀ tọwọ́ rẹ wá o walladhina hum li amanatihim wa ahdihim rọ́ọ̀hún nàlọ́lọ́hún yóò mùmíní gidi tọ́ba fún yàn lámànà yóò mójútó tọ́ba fún lámànà yóò mójútó tọ́ba dẹ̀ sàdéhùn pẹ̀lú yàn yóò máa sọ àdéhùn yẹn ara ẹ̀sìn wa ni ọ̀rọ̀ pọ̀ jẹ́ kírísítẹ́nì ọjẹ́ kébè ọjẹ́ bá kọjá wò tẹ́ ẹ bá ti jọ lágbè ẹ jọ sàgírímẹ́ǹtì bí nǹkan ó ti dáa tẹ́ ẹ bá jọ àgbì bí ó ti dáa tán ẹ wàá jọ ṣètò bẹ́ẹ̀ ti mójútó àgírímẹ́ǹtì tálà bí ó fi ṣe kíni tí ó fi jọba ọjẹ́ kébè ní òdebẹ̀ o ọjà bọ́gì o ó ẹni tó bá jẹ́ni tó ṣe dáadáa sí ọ̀nà òkè fèrí ó ṣe dáadáa sí padà ní o ó ṣe dáadáa sí padà ní o ó ṣe dáadáa sí padà ní. èèyàn jẹ́ kèfèrí ọmọ rẹ̀ ń lọ sùkúù ó ní ọmọ níbọ̀ mi ní lọ́ba páàkì lọ́ba gbé ní mọ́tò pé nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀ ọmọ ìmáàmù ló ń kọjá lọ àmọ́ gbọ́dọ̀ gbé ní mọ́tò kí n gbé débi tó ń lọ náà ó sì gbọ́ ọmọ ẹ̀ dé sùkúù ọjà sí sùkúù yóò tún ọlọ́tún ní wá ń bíbáyé sàdí àkọ́yẹ ọmọ ìmáàmù ó tún fún lówó pé wọ́n fi rabi seed ọmọ ẹ̀ délé ọ̀sọ̀ fún ọ ó fi àpásọ̀ ń bẹ̀ ń gbà tó ń tẹ̀ lọ skul àárọ̀ ó gbé òun dé skul kọ́ ló tó fún two hundred naira wò ó bọ́ ọba ti rọ́ ọmọ tiẹ̀ náà sàpẹ́lẹ̀ rẹ o ò ní kọ́ ọmọ kẹfìrí ni o ò ní kọ́ ọmọ pásítọ̀ ni o ò ní kí bàbá rẹ òkírun kọ gbàwẹ̀ kọyọ sàká o èèyàn bá ṣe dáadáa sí ọ́nù wọn ó ṣe dáadáa sí padà ni o ṣẹ̀rí àkan ọ̀ sọ pé bí èèyàn bá ti wá jẹ́ kẹfìrí tọ́wọ́ náwó dáadáa sí ọkọ̀ wá náwó aburú sí ìjẹ́ kí ló dé kó ní ṣe bí kẹfìrí ni kèfèrí ni sẹ̀rí ọ̀sọ́ báwọn sẹ̀rí ọ̀sọ́ báwọn sẹ̀rí ọ̀sọ́ báwọn. àyà mo mú wálé kan òun náà lè rí lórí ẹ̀ pé láàyè ní àákùn ọlọ́ọ̀mù ànílẹ̀ ní lámì kọ́ tìlú kún fi díìnì wàlámù yóò kúrì yóò kún mí dìyàrì kún à ń tábà rúhùn wà tó kí sì tú ilé him iná lọ́ ayò ìbò lè mọ́kì sì tì í. bí a bá ti dáadáa sí ọ ó sì dáadáa sí ọ sí padà ní o ó sì dáadáa sí padà ní o ò ní kó torí kó jẹ́ kèfèrí ọjà lábọ̀ ìjọ àjẹlẹ̀ kẹrin nínú dáadáa tá a ṣe fún wọn ìwọ nísìnyí àfààní ọ kódà ahlus sunna wal jamaa ni ọ kódà gbogbo sunna nabi lọ sáré lọ sí alhamdulillah àmọ́ àbá tó bí ọ kèfèrí ni bóyá kèfèrí alólùkítàbí àbí kèfèrí abọgibọpẹ àbí kèfèrí abọgibọpẹ bóyá iná ló jẹ àmọ́ wọ ní sí ni ọ ìwọ ní mùsùlùmí gidi ni ọ ìwọ ní mùsùlùmí tó di kọ ni ọ bàbá rẹ ọ jẹ́ kèfèrí kò túmọ̀ kó o ní sílá dájú bàbá yẹn o ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn o ìyá rẹ jẹ́ kèfèrí kò túmọ̀ kó o ní sílá dájú ìyá rẹ o ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nu wọ́n wá ṣe nǹkan nu mọ̀lẹ́bí yín tí ò mẹ́sìn dání kò túmọ̀ kó o ní dá sí mọ̀lẹ́bí o ọ̀wá ní pé ẹ̀sìn báwọn kírísítẹ̀n lẹ́bí mi ẹ̀sìn ló ní bá wọn ṣe ẹ̀sìn ló ní bá wọn ṣe níjọ wọn bá ń ṣe náwó tí ò mẹ́sìn dání ó fún wọn lówó náwó kódà wọn lọ pé àbúrò àbúrò ìyá mi ní sinmi lọlé ọkọ àǹtí mi ni àmọ́ kírísítẹ́nì ni ó sì lọ́mọ òun fẹ́ ṣe ìyàwó ó fún lówó ìyàwó ibi wọn bá ti lọ bí ìjọsìn ọlọbẹ ọlọkí wọn tí wọn sì mú tí ọlọkí wọn lọ́wọ́ náà alukurani suratu lukman aya fourteen aya fifteen ọlọ́ni wọ́n wà sọ iná ìnsán akìlọ̀ fọ́ọ̀mù èèyàn ní wàá nìdẹ́ yìí pé bàbá rẹ àti ìyá rẹ dọwọ́ rẹ o bàbá rẹ àti ìyá rẹ dọwọ́ rẹ o ọlọ́run òkú kébìrì kúkú mùsùlùmí ibi tí sọ yìí o ó ní àmà hàmàlẹ́tì ummuhu wahnan ara wa ni níjọ́ tí yàrá lóyún rẹ̀ wàhálà lórí wàhálà ló fi lóyún rẹ̀ wàhámùlùhù wà fi sọ́ọ̀lùhù fi àmín àti bíbí àtọ́yún tó ní àti bó ti bí ọ tó fún ọ lọ́yàn tó tọ́ ọdún méjì gbáko kéré jù nù tó fi ṣe wàhálà anìṣkúrìlì dúpẹ́ pé mi ọlọ́run ti mọ dá ọ wálì wálì dẹ́yìká wá dúpẹ́ fún bàbá rẹ àti ìyá rẹ náà ọjà àfa sunna ọjà gbà àfa ọjẹ́ alùsùnà ọjẹ́ mùsùlùmí gidi ọjẹ́ mùsùlùmí tó gbẹ́sì yìí ọwọ́ anú ìsìláàmù tá à ń jọ ń ṣe yìí náà bàbá rẹ àti ìyá rẹ kèfèrí kò túmọ̀ pò ní mórí fún wọn o kò túmọ̀ pò ní jíṣẹ́ fún wọn o kò túmọ̀ pò ní hùwà dáadáa pẹ̀lú wọn o ọlọ́run ní àníṣkúrìlì dúpẹ́ fèmí ọlọ́run wálì wálì dẹ́yìká bàbá rẹ àti ìyá rẹ dúpẹ́ fún wọn ìláyé àlùmọ̀síìr ọ̀dẹ̀mí ọlọ́run lẹ́ẹ̀ padà sí ọ̀dẹ̀mí ọlọ́run lẹ́ẹ̀ padà sí bàbá rẹ ìyá rẹ tí wọn ọba ti pè ọ lọ bí ẹbọ ọ dáhùn ó sì ogun jẹ máa fẹ ọba lówó ọra mọ́tò fún ọ kọ́lé fún wọn jíjẹ múmu ọmọ ṣètò rẹ dírẹ́fà ọgbà ẹni tí ọmọ gbálẹ̀ tí ọmọ nulẹ̀ lé bàbá rẹ àti ìyá rẹ ọgbà síbẹ̀ kẹfẹ́rì sì ní à àmọ́ wọn gbọ́dọ̀ rí ọlọ́mọ nínú oore tó wàá ṣe fún wọn tó ga jù òun wá ní kọ ọmọ wa pè wọn sínú Islam pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fìyà jẹ wọ́n wọ́n fẹ̀bi pa wọ́n jọmọ fún wọn ọmọ àfihàn wọn sílámù pẹ̀lú ó tún máa ṣàdúrà pé ọlọ́run wò bá fi bàbá mi àti ìyá mi mọ̀nà nínú orí ńlá tó ṣe fún wọn làdúrà kọ́ máa ṣe wọn nínú orí ńlá tó ṣe fún wọn òun ni kọ́ máa pọ̀ wọ́n sójú ọ̀nà Islam ọlọ́ni wà yín já àdáka báwọn méjì bá wá ń bá ọ fà á aláǹtú ṣìríkà bíi máa lé ìsàlákà bíi ẹlù tí wọ́n ní kọ́ wá ṣẹbọ pẹ̀lú mi fàlátù tí wọ́n má dá wọn lóhùn o tí wọ́n bá pè ọ lọ bí ẹbọ lò ní dáadáa bá ní tọ̀ ọ wà sanwó egún o egún agbolé mọ́mí mi èmi sanwó egún dáàdi mi ṣe légún mi ò ní sanwó egún ẹn wọn wá fẹ́ ṣe kínní kan wọn wá ní adáwó báyìí bí ilé ìjọsìn wa wọn dá wọn lóhùn o ọlọ́run ní fàlàtò tí wọn mọ tọ́ bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn tó fi ṣẹbọ pẹ̀lú mi mọ́dáhùn wà sọ ibùhùn máa fi dúníyà ma'rufa gbogbo dáadáa tí ń bẹ láyé pátá fi bá wọn lò ẹbọ lò ní bá wọn ti pẹ̀lú mi ọlọ́run ẹbọ lò ní bá wọn ti pẹ̀lú mi ọlọ́run wattabi sabila man anaba ilayya ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bàbá àtìyá tí wọ́n jẹ́ kèfèrí nínú dáadáa tá a sì ni pé a sọmọ fún wọn láì ní ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ah, ìyàwó àgbà ìyàwó àgbà tí wọ́n ń pè ní tọ́jàbúrò ìyàwó Aisha tí wọ́n ń pè ní Asma binti Abibakar Asma binti Abibakar ọjọ́ mọ̀ ìyàwó Aisha. Abubakar tó bí ìyàwó Aisha ló bí ìyàwó Asma binti Abubakar wọ́n sì yẹ láti Maka wọ́n wá wà ní Madina nígbà wọ́n wá dé Madina Asma ti di mùsùlùmí ìyá rẹ̀ wà lóko kèfèrí ìyá yẹn wá gbé e láti Maka ń bọ̀ wá wọ ọmọ rẹ̀ Asma wù ní Madina ó sì fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ọwọ́ adé sọ́dọ̀ Asma Asma gbà lálejò ìyá wọn wá ń béèrè àwọn tó nídìí lọ́wọ́ Asma àtúmọ̀wò àwọn àánú dààmú pé ah, mùsùlùmí lòun ìyá àwọn ti di kèfèrí bóòlù wọn àwa ṣe báyìí kí ló ṣe ó gbéra ọlọ́ọ̀lẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run inna ummi ja'at wa hiya raghiba ìyá mi ti dé o ó sì ní ti ń béèrè lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ tó fẹ́ kí n ṣe fún gẹ́gẹ́ bí ọmọ afa asiluha ṣé kí n ṣe gbogbo tó bá fẹ́ gẹ́gẹ́ bí ọmọ fún anabi ní naam sọmọ fún ìyá rẹ̀ sílì ummaki sọmọ fún ìyá rẹ̀ sọmọ fún ìyá rẹ̀ ikhwatal iman ìyá rẹ̀ jẹ́ ẹlẹ́bọ ẹlẹ́bọ pọ́nbílẹ̀ ẹlẹ́bọ alùkìtàbí ni ó gbọ́dọ̀ sọmọ fún o ó sọmọ fún o ọwọ́ akuti mọ̀lẹ́bí nínú pé ó jẹ́ Abu Talib tó jẹ́ baba al-Imamu Ali radiyallahu ta'ala an kèfèrí lára Abu Talib àmọ́ nínú àwọn tó tọ́ ànábì wa Muhammad tó ni Abu Talib wa anabi àtàbù tọ́líbi àárín wọn ọ̀dàrú ní mọ̀lẹ́bí anabi jẹ́ anabi ọlọ́run àbú tọ́líbi jẹ́ bíi bàbá fún un àárín wọn ọ̀dàrú o táàbù tọ́líbi fi lọ́ọ́ bá ọlọ́run níjọ́ tọ́rẹ̀ anabi wà ń bẹ̀ báyìí tí ń pé kúlì kalimatan ahujju laka biha indallah ìwọ àbú kan ṣoṣo ahujju laka biha yìí fi wẹ́rìí fún ọ wájú ọlọ́jọ́ àlùkìyàmá àwọn kẹfìrí tó wà ń bẹ bí àwọn Abu Jahl àtàwọn yòókù wọn wọn ń pè àtọ́síbá amílẹ̀tì Abdul Muttalib ìwọ Abu Talib sọ fẹ́ kó lójú ọ̀nà Abdul Muttalib ni wọn ò jó rí wí nígbà tọ́lọ́ ló sì fi yọ̀ǹda sí kò rí wí ànábì dúró ti ifá tó fi kú ni o kò sí ní tó so wọn papọ̀ ìjẹ́ mọ̀lẹ́bí ni yọta ànábì wọ Mákà tó sí Mákà tó wọ Mákà padà pẹ̀lú gbogbo bàtálíọ̀sì mùsùlùmí tó tẹ̀lé tí kèfèrí ń sá gbalagbalagbalagbala káàkiri wọ́n ń pè ya kan ní umuhani hani umu hani ìgbà sílámù jọ náà àmọ́ mà pàǹtí ànábì lòun ọlọ́ọ̀bá ànábì fi ya ya ya muhammed àǹtí rẹ ni mo jẹ́ àwọn èèyàn ń sá kí gbégi ni wọ́n sì wá bá mi kébìlà àǹtí rẹ ànábì ni ìyá lọ́ọ́ jòkó wájú lé rẹ̀ gbogbo ẹni bá délé umu hani fáwọ àmín ọkàn rẹ̀ balẹ̀ má fọwọ́ náà jòkó ń gbàlejò ni kìí di mùsùlùmí kìí di mùsùlùmí àníjọ náà àmọ́ mọ̀lẹ́bí ànábì ni ànábì fún níwọ̀ mọ̀lẹ́bí bó ni ó sọ wá jáfa tó jẹ́ mùsùlùmí dáadáa tó ní ní ìwọ̀ tó fẹ́ fún ẹbí rẹ̀ ó fẹ́ bí rẹ̀ níwọ̀ o ẹ jẹ́ fi méjì mẹ́ta kan kún méjì mẹ́ta kan kún àbí kí n fẹ́ yọ ká méjì kún sa sórí inú ìwọ̀ tó fáwọn èèyàn bẹ́ẹ̀ ni mo ti kàwọn ẹlẹ́ẹ̀karùn inú ìwọ̀ tó fáwọn èèyàn aládùúgbò rẹ̀ tó jẹ́ aládùúgbò tó jẹ́ ẹjọ́ ń gbàdúgbò ni ẹjọ́ ń gbélé ni níbọ̀ rẹ ni wo ìwọ aládùúgbò ó fún yóò pé o ò ní kó dínkọ́ jẹ́ kèfèrí tẹ́ ẹ bá ti lè wà ládùúgbò gbogbo wọ̀ téèyàn fara àdúgbò tó jára àdúgbò ó fún pátápátá tó bá wá jẹ́ mùsùlùmí ìwọ̀ ìsìláàmù kùn tiẹ̀ tó bá jẹ́ kèfèrí ìtumọ̀ ẹni pẹ́sìn ó máa yín papọ̀ tó bá jẹ́ kèfèrí ìwọ̀ ẹ̀sìn ò ní wàrà àdúgbò yóò kún àfàwọ̀ àgbà abdallah bin Mas'ud nínú rìwáyà mi abdallah bin Abbas tí wọn bá ń sebẹ̀ fún lọ́wọ́ yóò wá sọfẹ́ tí ń sebẹ̀ pé dákun bomi sọ́bẹ̀ wà ń dáadáa ọ̀pá ewúrẹ́ wọn wá ń se ewúrẹ́ yẹn lọ́wọ́ dákun sebẹ̀ ewúrẹ́ wọn kò bomi sí dáadáa yẹ̀wùdí yàkàlà àdúgbò mi bẹ́ẹ̀ bí ìsì ń gbóòórùn bá ti ń sebẹ̀ abá sebẹ̀ tán á bù tiẹ̀ fún o abúlé abúlé masudi ọ̀sọ́ pé torí pọ́jẹ́ kẹfìrí àwọn wàá sebẹ̀ yọ máa gbóòórùn ọbẹ̀ àwọn oníbù ní ọbẹ̀ jẹ ìjẹ́ kí ló masudi ọ̀sọ́ bẹ́ẹ̀ o àwọn mẹ́rin ti gbẹ ní masudi ọ̀sọ́ ń ṣe bẹ́ẹ̀ aládùúgbò ẹ̀ tó jẹ́ yẹ̀wúdí bọ́bẹ̀ tí ń ṣe tó bá rí bẹ́ẹ̀ ìkọ́ta iman ìyẹn jẹ́ aládùúgbò tó jẹ́ nínú níwọ̀ á dáadáa a ti sára àdúgbò níjọ́ tí àwọn afá bá ń sọ wọ́n sọ dáadáa tá a ti fara àdúgbò àyè àti kálò àti àdúgbò ni ọ̀rọ̀ pọ́jẹ́ ọ̀wá ní a ń yóò ara mọ́rú ẹ̀ kò fi ara mọ́rú ẹ̀ nínú ẹ̀tọ́ nínú ẹ̀tọ́ tẹ́sí fún àwọn èèyàn tó jẹ́ kẹfìrí èyí bá ní ìdí àánú láàrin wọn ẹ ní kọjá kẹfìrí kẹ má fa kẹ má sànú ẹ ọlọ́ni wàmà adraka mal akaba fakku raqaba aw it'amun fi yawmin dhi masghaba yatiman dha makraba aw mis yatiman dha makraba aw mis yatiman dha makraba aw miskinan dha makraba ọlọ́run ni wọn náà fẹ́ bọ́ nù kìsòrò ọmọ àdìrà kàmà làákàbà kí ló fẹ́ kìsòrò mọ́ fàkùrà kàbà fàkùrà kàbàtìn gbogbo ẹnikẹ́ni tó bá wà lóko ẹrú ẹtú lẹ̀ wọn sọ pé mùsùlùmí wọn nira kàbàtìn mùmínà wọn nira kàbàtìn mùsùlùmá kódà kọjá kẹfìrí wà lóko ẹrú túlẹ̀. aw ìtì àmọ̀ fi yẹ́ omi ìdí màsígábà ẹni ebi bá ń pa fún lóúnjẹ níjọ́ tẹ́bi bá ń pa bó ṣe kẹfìrí bá ń pa òní kọjá kẹfìrí ó fún lóúnjẹ o òní pé kèfèrí ni ẹjẹ́ bí ọ̀pá kó kú sí ni kò sí náà rárá ètò àmọ̀ fi yẹ omi ń rí mọ̀sàkábà bí bá ń pa owó fún lóúnjẹ yẹtí máa ń dá mọ̀kàrábà wọ́n lè jọ ọmọ òrukàn tó súnmọ́ gan bàbá rẹ̀ ìyá rẹ̀ kèfèrí ni kí ló tó lè tọ́jú ẹ̀ bọ́bá tọ́jú ẹ̀gbọ́n lè di mùsùlùmí onídọ́rọ́gbọ́ jẹ́ kèfèrí kébi ọ̀pá kú àwọn mìsíkìnì dá mọ̀kàrábà ó lè jẹ sá mọ̀kàrábà ó lè jẹ́ mìsíkìnì kálásá débi ń pa tó sì ń dààmú rẹ̀ mìsíkìnì dá mọ̀kàrábà mìsíkìnì tẹ́bi ń jẹ ó fún lóúnjẹ ó sànú ẹ̀ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀fà tí mo kà yìí mo kà mẹ́fà nínú ìwọ̀ káàfẹ́ ni tọ́ba jẹ́ kèfèrí tí ì ṣe mùsùlùmí àkọ́kọ́ ńbẹ̀ á bá wọn ṣòwò á ṣe dáadáa sí wọn ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ nínú tí á ṣe fáwọn tọ́ba jẹ́ kèfèrí á bá wọn ṣòwò á dàgbà pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ níjọ́ tá a bá ní tọ́dà wa papọ̀ tá a fi ṣàgírímẹ́ǹtì á ṣe àgírímẹ́ǹtì pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ èyí tọ́ba jẹ́ bàbá àtìyá rẹ̀ ó tọ́jú wọn dáadáa ẹlẹ́ẹ̀kẹrin bẹ àwọn mọ̀lẹ́bí ó tọ́jú wọn dáadáa torí pé wọn ẹ̀sìn lò ní bá wọn sí ẹlẹ́ẹ̀karùn bẹ ẹni bá ṣe dáadáa sí ọwọ́ náà ṣe dáadáa sí ẹlẹ́ẹ̀kẹfà bẹ ẹni bá jára àdúgbò ìwọ náà ṣe ẹ̀tọ́ àdúgbò fún ẹlẹ́ẹ̀keje bẹ ẹni ìyá bá ń jẹ nínú ọ ṣàánú ẹ o ní sọ pé torí kọ́ jẹ́ kẹfìrí kíyà tí ọba jẹ kó jẹ kúkú ọ ẹ àwọn méje tí mo kà yìí òun lè dáadáa tá fún wọn mẹ́rin mo pé àmọ́ mo ti méje níwàá ka díẹ̀ nínú àwọn tá a gbọdọ̀ sí pẹ̀lú wọn tá a bá sí pẹ̀lú wọn á sẹ́ lọ́hùn àkọ́kọ́ ń bẹ̀ ni pé ṣe rí kúfùrù tí wọ́n ń se wọn á bínú sí kúfùrù tí wọ́n ń ṣe kèbèrè gbọ́dọ̀ tí wọ́n ń ṣe wọn á bínú sí á dẹ̀ sọ̀tá lérí kúfùrù tí wọ́n ń ṣe wọn á wá ní bá wọn sọ̀rọ̀ lérí kèbèrè ni èyí bá kèbèrè sọ̀rọ̀ kèbèrè o èyí sì sọ̀rọ̀ ayò tímọ́tímọ́tímọ́ tó yẹ pé gbogbo ntọ́ba sí ọ̀rẹ́ ayò rẹ tó fi lọ kèbèrè náà jẹ́ kọ́ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìbálò lẹ́ẹ̀ṣe pẹ̀lú wọn kì í sọ̀rẹ́ ayò ìbálò lẹ́ẹ̀ṣe pẹ̀lú wọn kì í sọ̀rẹ́ ayò ní tí òní jẹ́ ose mo fẹ́ kà fún ọ yìí ọba mi ní yá ayọ́ alẹ́dí na àmànù ọkọ̀ yín tẹ́ jẹ́ mú mi látẹ̀tẹ́ kìdú àdúwí wá àdúwà kún àwùlíyà ọ̀tá èmi ọlọ́run tí ó sìn mí ọ̀tá akínyìn náà ni ẹ má mú lọ́rẹ̀ẹ́ ẹ má mú lọ́rẹ̀ẹ́ o tòlùkù na ilé ìhìn bílmà wà dà tẹ́ máa pàdé wọn pẹ̀lú òfin àtayọ rẹpẹtẹ tẹ́ ẹ sọ wọ́n dọ̀rẹ́ ayò ọlọ́run ní ẹ má dàn wò wàkọ̀dí káfàrú bima ja'akum minal haqq sẹ́yìn ọ̀mọ̀ pé gbogbo òdodo tẹ́yìn mú dání àwọn sì kìfèrí pẹ̀lú ẹ yukhrijuna ar-rasula wa iyyakum an tu'minu billahi rabbikum sẹ́yìn pàpà wọn ni wọ́n lé ànábì jáde ní torí wọ́n tọ́ bá ànábì jẹ́ mú mi ní ìkànnù. ayé mi ọlọ́wọ́n bọ́ balẹ̀ kí ọlọ́run sọ pé ní qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim ṣé àpèjúwe tọ́ da òsì fún ilé ànábì Ibrahim ni walladhina ma'ahu àtàjẹ́ ń bọ̀ pẹ̀lú Ibrahim ǹjọ́ náà ìdí kọ́ọ̀lù ìka omi hìm níjọ wọn sọ fáwọn èèyàn wọn pé iná búrọ̀ omi ń kù àwọn onítàbà yín ṣe máa ayọpayọsẹ̀ lára yín wà mí má tábùdú nàmi dúró lá a sì ní bá yín dá sí tẹ́ǹsì lẹ́yìn ọlọ́run kó ní bàbá àdéhùn wa ni wàá máa bọ̀gún tó bọ̀gún yíyá ló lè fi ọwọ́ bọ̀sà kọ bọ̀sà wọn lè máa gbé ẹbọ fún ọkọ ọmọ lò Ibrahim yọwọ́ ni ó ní kàfáàdì nàbí kùn àwọn ọba yìí ṣe mọ́ bẹ́ẹ̀ ni ò ti ṣe bẹ́ẹ̀ ṣe gẹ̀gẹ̀ bí pẹ̀lú ọlọ́run àwọn náà ṣe kúkúrú pẹ̀lú ẹ̀yin náà wà bá dà bẹ́ẹ̀ nà náà wà bẹ́ẹ̀ nà kúnlẹ̀ dá wọ́n tó wọ́n lọ lọ́dọ̀ àbàdà tẹ́rí pẹ̀lú tẹ́sí àwa yóò níjọ sọ̀rọ̀ lórí ẹ̀ á sì máa jà á máa lórí ẹ̀ ni lọ láéláé áfíà tó mi níbi láì wá dà tí tẹ́ẹ̀dì sí ọlọ́run ọba lọ́kùn ṣoṣo sórí tọ́ba wa lọ sọ̀rọ̀ ayò pẹ̀lú kèfèrí ọ̀rẹ́ wọlé pẹ́ wọlé pẹ̀lú kèfèrí ọmọ yọnu sí kúfùrù tí wọ́n ń ṣe ọmọ yọnu sáyẹ̀mọ́ ọba mi ní látẹjúdù káwọ man ẹ lè láwọn ọjọ́ kan yu'minuna billah tí wọn ní mánì pẹ̀lú Ọlọ́run wal yawmil akhir àtijọ́ gbẹ̀yìn yuwaduna man hadda Allaha wa rasulahu tí wọn máa bá ṣọ̀rẹ́ ẹni tó kọjá lọ́lọ́run àtàlà nẹbì kó ti pò wọn á ní ọjọ́ rẹ̀ ayò tiwọn ẹ lè rí mọmìnì láyé tó síbẹ̀ walau kanu abahahum kódà kọjá àwọn bàbá wọn ní ṣọ̀rẹ́ ayò wọn aw abna'ahum kódà kọjá wọn ní ṣọ̀rẹ́ ayò wọn ay ikhwanahum kọ́dà kọjọ́ mọ̀ ya wọn ní sọ̀rẹ́ ayò wọn àwọn àṣírà tàwọn kọjẹ́ mọ̀lẹ́bí wọn ní sọ̀rẹ́ ayò pẹ̀lú ẹ̀ wòláyé kàkà tẹ̀bà fi kùlù bìhímù ìmán àwọn tó bá lè dúró bá àwọn tí ó sọ̀rẹ́ ayò pẹ̀lú wọn àwọn là ń pè láwọn tọ́lọ̀ ń fi ìmánì sọ́kàn wọn wọ́n àyẹ̀dà ń bèrè ruhin minhu tọ́lọ̀ wọn bá sì kún wọn lọ́wọ́ pẹ̀lú àánú látọ̀dọ̀ rẹ̀ ìkọ́tà ìmán ọlọ́ni wàá máa ń yẹ kúfúrú bíi tọ́gùt tí ìmánì rẹ̀ yanjú pẹ̀lú ọlọ́run fọkọ̀ di sẹ́mu sàkàbìlẹ̀ ọ̀rọ̀ wá tẹ̀lé ọ̀zọ̀kọ̀ ọ̀làǹfẹ̀sọ̀ ọ̀màlà eléyìí ti di òpó ọlọ́run ọba mú òpó ọlọ́run eléyìí ti di mú tí ò lè jábọ́ mọ́ láíláíláíláíláílá ìkọ́tà ìmán ẹ wo mọ́dánwó mọ́dánwó mọ́dánwó mọ́dánwó ọlọ́run àtòsà ò sí papọ̀ ọ̀kan ló mú ẹni ọlọ́run àtẹni èso sí bákibákan náà ọ̀kan ló mú ẹni ọlọ́run lọ́rẹ́ tiẹ̀ ẹni òòsà àjọṣe ní ọ̀pá yín papọ̀ ẹ̀tọ́ tó bá yẹ kó fún ló fún àmẹyẹ ń ṣe òòsà ẹ lọrẹ tẹ ẹlẹjọ sí ìwọléwọ̀de yín ò gbọ́dọ̀ dán ọ lẹ́tọ̀ọ́ fún lẹtọ ẹkọ mójúkó mẹ amápẹ máa ṣe wọlé wọ̀de àjọsọ tó wàá sọ́dọ̀ rẹ̀ ayò à má dán wò tó o bá fi lè dán wò jẹ sọ fún ọ dáadáa ọba ara rẹ̀ lọ́dọ̀ ọba rẹ̀ ibi tó lérò wọn ju Ọlọ́run wò wò lọ wo Suratu Tawbah àyà one one four ibi tó lédè ibi tó lédè bí yẹ bàbá rẹ bá kú tó bá kú sí kèfèrí bí ìyá rẹ bá kú tó bá kú sí kèfèrí àǹtí rẹ ẹgbẹ́ rẹ tó bá kú sí kèfèrí ó ládùúgbò kankan tó ń ṣe fún ọba mi ní máa kánà lé nàbí yìí kò tọ́fà nàbí gangan walladina amanu àtàwọn tó jẹ́ mùmínì ànyẹ sẹ́gìbìrú lil mushrikin kí wọ́n lọ́nu dákú máa fi jẹ́lẹ́ bọ́ a walau kanu uli qurba kọ́là kan jẹ́ mọ̀lẹ́bí kọ́là kọjá bàbá rẹ̀ kọjá ìyá rẹ̀ min ba'di ma tabayyana lahum lẹ́yìn gbà tó ti kílẹ̀ àti wọn pé annahum ashabul jahim

kèfèrí sẹ́ kọ́ gbọ́ mi dáadáa kò ní tọ́ bàṣẹ lọ́rẹ̀ ayò kọ́dà bó kò ní sàdúrà fún nàmbà wán nàmbà tù kẹ́ gbọ́ mi dáadáa mo fẹ́ bọ́ sí nàmbà tù ṣe rí kèfèrí ọjẹ́ bàbá rẹ ọ̀rẹ́ ayò ni mo parí hùn kọ́dà yẹn sọ̀rẹ́ ayò ndíjọ́ àlùkìyàmà bó kò ní sàdúrà fún sórí bàbá rẹ ìyá rẹ ẹ̀gbọ́n rẹ àǹtí rẹ àbúrò rẹ aládùúgbò rẹ ọ̀rẹ́ rẹ bíi iṣẹ́ tọ́ba fi lè jẹ́ kèfèrí ńjọ́ kú ńjọ tó bá kú ọ ò gbọdọ̀ dásìkò ẹ̀ yé nka wọn tó gbọdọ̀ dá sí mbẹ fún ọ tó jófin ẹ̀sìn ọ gbọdọ̀ wẹ̀ o ọ lọ kí sáwọn ẹlẹ́bọ̀gbẹ́ rẹ̀ pé tọ́ bàbá ti kú ẹ wá wẹ̀ òkú yìí o ó di méní ọ gbọdọ̀ dáṣọ bò ó tọ́wọ́ ní ẹlọ́ba lásọ èmi ní fún bàbá mi lásọ àwọn kèbèrè ẹgbẹ́ rẹ̀ ní ọ̀bọ̀ fún lásọ o má bọ́ bẹ̀ pé wọ́n lọ́ọ́ dìkú o má wẹ̀ ó di méní má dìkú bàbá rẹ̀ òkú ìyá rẹ òkú àǹtí rẹ òkú aládùúgbò rẹ tó jẹ́ kébèrè bá wọn di o bí àwọn tí ń jọ ń ṣẹ̀sìn ọ wá bá wọn sin ẹ̀sìn wọn wá bá wọn di bí wọn ti ń di bí ẹ̀sìn wọn ẹ bá sì rí bí ẹ ti ń sòkú kèfèrí mi ẹ̀rọ ọlọ́wọ́n bá yẹn pọ́ lọ́mọ jẹ́ nkú kèfèrí bí kèfèrí mi bá dìkú tán wọ́n wá dún wọ́n máa sọ òkú síra wọn òkú wọn máa jábọ́ yọ́ máa bí lẹ́nu wọ́n tún máa gbé wọ́n máa sọ síra wọn lóbi jásí kó mójútó bí bàbá rẹ̀ ò ti ní kú sí kèfèrí láti sí o torí kọ́ mọ́ jásí pé rúbi tí bàbá rẹ̀ ó kú síbi wọ́n ti máa sọ òkú báyìí síra wọn tí wọ́n máa jábọ́ tí wọ́n máa tún gbé tí wọ́n máa sọ òkú mi àsìkò wọn agérí ẹ̀ wọ́n lọ́wọ́ náà ń bẹnu awo òkú mi àkú wọn ayọ̀kan rẹ̀ wọ́n lọ́wọ́ náà ń bẹnu awo ó tètè máa bẹ lọ́wọ́ kọ́lọ́mù yàrá rẹ̀ mọ̀nà ni tó bá ti kú tán ọ̀fọ̀ aláwọn ẹgbẹ́ rẹ̀ ní ọwọ́ ni yé ń ka fún ọ ọ gbọ́dọ̀ wẹ̀ ó di méní ọ gbọ́dọ̀ fún lásọ O di méjì ọ gbọ́dọ̀ gbá wọn gbé tí wọn bá ń gbé lọ tẹ́pẹ́ mi lọ́mọ rẹ̀ ọ gbọ́dọ̀ bá wọn gbé ó di mẹ́ta ọ gbọ́dọ̀ sìn wọ́n dé tẹ́ wọ́n máa gbé lọ wọ́n lọ sin ó jòkó lé ní ó di mẹ́rin ọ gbọ́dọ̀ dúró bí wọ́n ti fẹ́ sin ó di márùn wọ́n gbọ́dọ̀ sí síbi wọ́n ń sin mùsùlùmí tí ó di mẹ́fà sígbà tá a kélé la máa sọ̀rọ̀ ọ̀run aláàgbọ́dọ̀ wọ èèyàn sá máa sọ̀rọ̀ ọ̀run aláàgbọ́dọ̀ fún èèyàn lásọ sá máa sọ̀rọ̀ ọ̀run aláàgbọ́dọ̀ bá wọn gbé sá máa sọ̀rọ̀ ọ̀run aláàgbọ́dọ̀ tí wọ́n dé tẹ́ sá máa sọ̀rọ̀ ọ̀run aláàgbọ́dọ̀ wá ń bí wọ́n bá ti ń tì bọnú kòtò sá máa sọ̀rọ̀ ọ̀run alẹ́wọ̀n gbọ́dọ̀ sí sẹ́ mùsùlùmí sáàmà sọ̀rọ̀ ọ̀run anabi wa muhammad ọlọ́run sọ fún pọ̀nyàn báyìí ní kí wala tusalli ala ahadin minhum mata abada ìwọ anabi ẹni tó bá kú nu wọn ò gbọ́dọ̀ kírun sí lọ gbọ́dọ̀ sàdúrà fún kìfìrí kìfìrí tó bá kọ orí ọgbọ́dọ̀ sàdúrà fún wala taqumu ala qabri yọ gbọ́dọ̀ désàárì rẹ̀ innahum kafaru billahi wa rasulihi wọn jáde láyé wọn kú sí jáde kú ni wọn ò sì islam kú àwọn tá a ṣe fún wọn ní nǹka yìí o kẹ́ gbọ́ mi dáadáa o kẹ́ gbọ́ mi dáadáa o ẹ wo níjọ́ tí àbútọ́líbi kú tí mo sọ lẹ́ẹ̀kan tí mo lánàbí wà pẹ̀lú wọn títí tó fi kú ni nígbà òkú tán kí lànàbí sọ fàlì ànàbí ní yá àlè nígbà táwọn kẹfẹ yóò gbé ànàbí ní yá àlè wà ní wárí jẹsùmáàlà àbíkà lọ́wọ́ òkú mi tí bàbá rẹ lọ́ọ́ bò mọ́lẹ̀ wọ́n kàn wọ́ lọ́kọ̀ tó wọ́n lọ́ọ́ sí náà ni. Ani kò sí lọ́hùn ìyẹn sì kèfèrí kú adúrú xidimọ́ tó ṣe fún ànábì láyé yìí kú sí ni wala lọ wo sísáré ni ẹnìkan ò lè ṣiṣẹ́ tí àbútọ́ níbi ìṣe fún ànábì ẹnìkan ò lè ṣe fẹ́ nìkan mọ́ nísìn síbẹ̀ bẹ́ẹ̀ kò sí lọ́hùn kú wọ́n lọ wo sísáré ni eh, gbogbo èèyàn ọmọ ìyá mi mùsùlùmí tí bàbá rẹ jẹ́ kèfèrí tí ìyá rẹ jẹ́ kèfèrí kèfèrí alùkìtàbí ni kèfèrí pọnbélé pọnyẹun náà ni ń bọgi ń bọ pẹ ni ń pọlọ ní mẹ́ta ni máa lọ bẹ lóhùn kí bàbá rẹ mọ kùsùkù o máa lọ ṣàdúrà sí máa pè é máa ṣàdúrà gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń bẹ́ẹ̀ náà ẹ padà ẹ padà tẹ́ bá fẹ́ kọ́ ọmọ yín ó sí yín o ọ̀rọ̀ di méjì ọ̀rọ̀ mẹ́lẹ̀ kẹta kèfèrí kì í jogún mùsùlùmí o mùsùlùmí yìí sì jogún kèfèrí bàbá rẹ tó lówó rẹpẹtẹ wọn tí wọ́n jẹ́ mùsùlùmí tó ń jẹ́ kèfèrí tó bá fi lè kú òdògùn tó jẹ tó ti ọmọ rẹ tó wá rí ṣe tó dolówó rẹpẹtẹ tí wọ́n sì wà láyé tọmọ rẹ wá jáde láyé wo bàbá pẹ̀lú kẹfìrí tọ́jú òní ọmọ rẹ o bọ́mọ rẹ jẹ́ kẹfìrí òní jogún ẹ̀ Muhammad ó ní láyé rí tó mùsùlùmù káfíra wọ́lá lè káfíru lè mùsùlùmù mùsùlùmí lè jogún kẹfìrí kẹfìrí lè jogún mùsùlùmí tọ́ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin tá a gbọ́dọ̀ dá papọ̀ wọn àyè fọmọ mùsùlùmí lóbìnrin fún kèfèrí o ọmọ mùsùlùmí lóbìnrin àyè fún fún kèfèrí ìyẹn náà kèfèrí mẹ́ta tí mo kà wọn àní fún wọn lọ́mọ o ìyẹn náà kèfèrí mẹ́ta tí mo kà lẹ́ẹ̀kan àní fún kankan nu wọn lọ́mọ tọjọ ọmọ mùsùlùmí àní fún ọlọ́ni wàlá tó ń kéwòn lé mushrikina hàtá yu'minu ẹ gbọ́dọ̀ fún ẹlẹ́bọ lọ́mọ yín fẹ́ kí wọn wá níta lọ́wọ́ àtọrọ ọmọ mùsùlùmí kí wọn wá ní bàbá olúwo bàbá Ṣàngó bàbá ọlọ́ba ẹ̀ ní òlé ọmọ òlé fẹ́ máa wà kọ́dẹ̀ tí máa tẹ̀ máa ọmọ yín létí láti kéékèèké tọ̀ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ lẹ́bọ̀ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ kékeré tọ́lọ́ ní wàlá tó ń kìhú alimusiriki ẹ̀ gbọ́dọ̀ fẹ́ lẹ́bọ lóbìnrin fẹ́ hátà yóò mìnú tí ó fi di múmìnì wàlà ó sàn jẹ́ lẹ́bọ àjàbàkùn kódà kẹlẹ́bọ̀ yóò ní gbogbo tó kún wa lójú kó lówó kọ́kọ́ lé kó joyè kó ṣe wá ní ẹlẹ́bọ ni ọ ẹbọ tó wà lára ẹ̀yà àlè fún ọlọ́mọ kò jù bẹ́ẹ̀ lọ èyí fún ọlọ́mọ bí wá fẹ́ o ọlọ́run ní fàyín àlímùtò mú hún nà mú mi náà tẹ́ níjọ́ tẹ́ ẹ bá ti mọ̀ páwọn obìnrin tó wà lọ́dọ̀ yín mú mi náà ni wọ́n falatẹ́jì hún nà ilẹ̀ kò fà ẹ mọ̀ tó dáhùn padà lọ́dọ̀ kìfẹ́ ni ah! tọ́wọ́ fi ti gbé mú mi náà bá sẹ́kù lẹ́ẹ̀dẹ́gbẹ̀rẹ́ ọmọ fẹ́ ẹ sì máa fẹ́ méjì ẹ máa fẹ́ mẹ́ta kí wàhálà ẹ gbọ́dọ̀ jẹ́ kẹfẹ́ yọ fi obìnrin mùsùlùmí ní sẹ́ ọlọ́ọ̀ni fàlà tẹ́ríjì òhun náà ìlàlùkù fàr ẹ gbọ́dọ̀ dágbára sọ́dọ̀ kẹfìrí láwùn náà ìlú làwọn àwọn ọmọ wo ẹsẹ̀ tọ́ fún wọn wà láwùn yà ìlú làwọn náà wọn náà gbọ́dọ̀ fẹ́ wọn. ilé yẹn fẹ́ gbọ́dọ̀ fún kẹfìrí lọ́mọ rẹ fẹ́ o fún kẹfìrí lọ́mọ rẹ fẹ́ so yẹ kí n yẹjú ọ̀rọ̀ wo ló yẹ kí n yẹjú ayé àti sọ pé wa ta'amul ladina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum wal muhsanatu minal mu'minat والموصلات من الذين أوتوا الكتاب من قبلكم ọlọ́ni wọ́tọ̀ àmọ́ lẹ́dínà òótù kìtàbà hìlù lakum oúnjẹ ẹran táwọn tá a fún ní tírà ṣáájú yìí bá pa ẹ lè jẹ́ tí wọ́n bá pa bó ti yẹ kí wọ́n pa. wàlúmọ́sọ̀ náà tún mílẹ̀ mọ́mìnàtì ẹ lè fi àwọn obìnrin tó jẹ́ mọ́sọ̀ náà tún mọ́mìnàtì tó sọ́ra nù mọ́mìnàtì. wàlúmọ́sọ̀ náà tún mílẹ̀ lẹ́dínà òótù kìtàbà min qablikum àtàwọn tó jóbìn tó jẹ́ àfífàtù tí wòye sóòtì nínú àwọn tá a fún tírà àmọ́ sáríwò eléyìí ààyè rẹ̀ ò sí ní èní á padà máa sọ nígbà tí ọba yabọ́lọ́mbà máa yìí mi wá pé tọ̀ sáà lè fẹ́ alùkìtàbì àbá lè fẹ́ alùkìtàbì ọ̀rọ̀ ọgbà míì ni àmọ́ tá a bá ti rí alùkìtàbì náà ní kẹfìrí bí yìí ti ń pọ́nlọ́ọ̀ níbẹ̀ tara kẹfìrí lòun àní fẹ́lẹ́ yé ni lọ́mọ bí yìí ti ń fẹ́rí kanlẹ̀ fún èrè mẹ́ríà kẹfìrí ni àní fún lọ́mọ bí ìgbà tí a bá ń fẹ́rí kanlẹ̀ fẹ́rẹ̀ náà ni àmọ́ àyè gbogbo sáríwò yẹn ò sí ní òní ó di nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ni pé àní bá wọn sọ̀rọ̀ ààyò alákọ̀ọ́kọ́ nù alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá fi lè kú pẹ́rẹ́ àníwẹ̀ àní fún lásọ àní sí àní sí ilé sáré àní sí sáré mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé wọn ò ní jogún ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ ni pé àlè fún ọlọ́mọbìnrin wa kí wọ́n fẹ́ ọlọ́mọbìnrin wa kí wọ́n fẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ń bẹ̀ nínú ohun tí ń já sí pé èèyàn yọwọ́ níbi kèfèrí ìlúkìlú ẹgbẹ́ yìí tí mo fẹ́ sọ yìí ìlúkìlú téèyàn bá wà tó jẹ́ lu kèfèrí tọ́já sí pé lu kèfèrí yẹn wọn ò jíyàn ọrẹ́ sì sí ń bẹ̀ wọn ò jíyàn ọrẹ́ sì sí ń bẹ̀ lápèjì ọwọ́ àǹdù kan ní aṣọ fún ọ pé ọ gbọ́dọ̀ ṣẹ̀ sí bí o tọ́ra wòye sí mùsùlùmí ò lè kírun ní ọwọ́ àǹdù iṣẹ́ kan á sọ fún ọ pé iṣẹ́ yìí o ọmọ ibi làṣùgbọ́ bọ̀ láyé lọ wákàtí márùn ọbọ̀ ń ò gbọ́dọ̀ kírun o ẹ ò gbọ́dọ̀ kírun bí o kèfèrí làwa wo tó bá ti rí bẹ́ẹ̀ ó fi bẹ́ẹ̀ lẹ̀ o ó fi bẹ́ẹ̀ lẹ́nu tọ́lọ́ ń sọ pé kọ́ọ̀lù fíìmà kọ́ńtùn kọ́ọ̀lù kúnnà mustad àfihàn fil ard kọ́ọ̀lù alámùtẹ̀kùn ardullahi wasi'atan fatuhajiru fiha sẹ́ni ọlọ́run ọ̀fẹ́ tó fi bẹ́ẹ̀ lẹ̀ fún wọn ni kọ́ wa lọ́wọ́ àbí kan òjò sínú ọ̀hún ọ̀wá jókòó síbẹ̀ náà wà nítọ̀ dọ̀rúrí ni òjò sínú dọ̀rúrí bò ibikíbi tí mùsùlùmí àbábájẹ́ lè kèfèrí nínú tí ó ṣe fáwọn kèfèrí ni fatuhajiru fiha sílẹ̀ ọlọ́run ọ̀fẹ́ tẹ́sí yíra lọ bùnmí ni so ìyẹn sọ pé ńgbà náà wọn wá wà ń ìyẹn wá rí inú kí anabi wa muhammad anabi hmm? ní anabari mímọ yòókì mo bẹ́ẹ̀ ní adúrú mushrikin èmi anabi yọwọ́ fẹ́ni tí ń gbé láàrin kẹfẹ́ níjẹ̀ ọlọ́run sí mo yọwọ́ kò bí ọ̀rọ̀ rẹ̀ bá anabi bá yọwọ́ lọ́rọ̀ rẹ̀ kí ló wá kù fún ọmọ ta ló wá tẹ̀lé ta ló wá tẹ̀lé àwọn múmi ní wa jahadu fi sabilillah àwọn múmi ní òdodo làwọn tí wọ́n ṣe é jíra tí wọ́n gbé ìjọ́nà tọ́lọ́wọ́n ba o ṣe é jíra o ṣe kán kí ló wá ń ṣe ó kó ń bẹ̀ ní o ọ̀rọ̀ di márùn ọ̀rọ̀ mi ẹlẹ́kẹ̀ẹ́fà ẹ gbọ́ dáadáa eléyìí nídìí tàfọ̀síìlì àmáyé tàfọ̀síìlì ò ní sí fún mi lónìí ó nídìí àlàyé ṣùgbọ́n àlàyé yìí ò ní sí fún mi lónìí kèfèrí wọ́n yẹn kọ́ gbómi dáadáa tí ń bá ń bínú Islam mọ́ pàdé ẹ̀kọ́ ṣe sàlámù àlékún wọ́n sọ pé sàlámù àlékún ah o tẹ̀lé sọ pé ẹ káàárọ̀ ẹ káàsán ah ẹ kú rọ̀lẹ́ o ẹ rọra o ọ gbọ́dọ̀ ìsàlámù àlékún sí ọ gbọ́dọ̀ sísì ọ gbọ́dọ̀ sísì anabi wa muhammad ó ní látẹ́bùdẹ̀ wúlí yahuda wan nasara bí sàlám ẹ má pàdé yahuda àti nasara kí wọ́n sọ pé asàlámù àlékún o tẹ̀lé sọ pé good morning sir ẹ káàárọ̀ o sálàfẹ́ alájú tọ́bajẹ́ lábá sọ pé sọ́bà wọlé xeyr kọ́nà sọ pé sọ́bà nọ́ọ̀rù. kò ní ìdíkẹ́ Salamu ṣe sàlámù alẹ́kùn sí bada èyí bàdá àwọn bí sàlám anábì nípa yìí sàlámù táwọn bá wá sàlámù sí torí kèfèrí mi mọ̀ pé èèyàn sàlámù sí mùsùlùmí ni anábì nípa kúlú wà alaykum ẹ kàn sọ pé wà alaykum àmọ́rọ̀ yìí n Nasara Madina ìwọ kọ́ máa bọ́ ikú gbóná kọ́ pa ọ́ ìtumọ̀ sáàmù nídìí ebéèrú nínú ikú gbóná ìwọ ikú gbóná kọ́ pa nábì ànábì ọkàn ní wọ alẹ́ ikú ó díjọ́ kan náà sí fà nábì ẹnẹ sáàmù alẹ́ sáàmù alẹ́ ànábì ní wọ alẹ́ ikú ìyàwó Aisha ni a wọ́n sì pè fún òsì ní wọ alẹ́ ikú ọ yẹ káwọn odidi sí wọn ni ànábì ní a yabna tasidi ṣe sùúrù gbogbo ni wọn wí mo dáadáa sí mo sọ fún wọn pé wọ alẹ́ irun díẹ̀ ni ọba mi kú bí mi náà ànábì ọjà wọn kàn wọ alẹ́ àwọn kèfèrí mi wà ń bẹ lásìkò tá a wà yìí tó ṣe pọ́ mọ ìtàn tá à ń sọ yìí tó bá sọ fún ọ pé asalaamu aleykum tó wí tó kílíà ṣé wà àlékún lásán ni ó wí fún tó sì gbọ́ yé yóò sọ fún ọ pé ah, ọmọ yìí ṣerú àwọn tẹ́ wọn yóò tún sọ bẹ́ẹ̀ fún ọ yóò wá dì kílíà àti ẹbí èèyàn bú yóò dì kílíà wọ pé aha wọn ò sáwọn táwọn ta kọ́kọ́ wí lórí tó wá wúlò eléyìí fún <laughs> àwọn àbá dìbẹ́tì ẹ̀ pẹ̀lú eléyìí tó bá ṣe asalaamu aleykum tó kílíà sí tó sì wíwo ti yóò ṣé n táà wí fún ni wà aleykum salaam àbí wà aleykum. àwọn yẹn àwọn afa kan fara mọ́ bí ká sọ pé wà aleykum salaam ǹjẹ́ kí ló dé wọ́n lọ ní fàyídá ọ̀hìnyẹ́tùm bí tẹ̀híyàtìn fàháyú bí ahsana minha awùrù jù wá tí a bá kí n pẹ̀lú kí kan ń tọ́ da jù lọ ní kẹ́ẹ̀ dáhùn àbírù jù ha kẹ́ ẹ dá padà bí wọ́n ti kí yín wọ́n nígbà tó lóun fẹ́ sọ̀rọ̀ ááyà yẹn kò ya tèmi yà ti mùsùlùmí sí ọ̀tọ̀ ẹni bá kí yẹn kí dáadáa ju bó ti kí yín lọ àbí kẹ́ ẹ ti dá padà bó ti kí yín. àdìsá níbi wa mú wa pé látẹ̀mùtẹ̀ orí ẹ̀húdà wà náà sára bí sàlámì yìí pé ẹ má yẹ̀húdà dì náà sára ẹ má kọ́kọ́ sálámà sí wọn wàyí sálàmù tí a bá sálámà fàkúlù wà lẹ́ẹ̀kùn wọn láwọn yẹ̀húdì ti ń hùwà kí wà ń dọ̀hún làdíìsì ń lọ bá èyí bá ti wá yí padà nù wọn tí ò hùwà àwọn yẹ̀húdì náà kọ́kọ́ má tó bá ní asàlámù àlẹ́ àwọn ọ̀nà ìwọ àlẹ́ yìí kọ́ asalam amala tẹ́bùdà owó wọn bí salam ẹ má bẹ̀rẹ̀ pẹ̀lú salam pẹ̀lú wọn ọ̀rọ̀ tí ò ṣe jà níyàn ní eléyìí ni ẹ wo mùsùlùmí ìjọkíjọ ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí mùsùlùmí ni ọmọ ní àwòlàwíyà lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni ọmọ ní priority lọ́dọ̀ rẹ̀ òun ni ó sì máa ní e, pàtàkì lọ́dọ̀ rẹ̀ ìjọ tí yòókù bá pa yín gbìyànjú kọjá sí pé mùsùlùmí ni ó jòkó mi tọ́ da tó bá wà níbi iṣẹ́ mùsùlùmí ló fún ọ láàyè tó dáa tó bá wà nípò pàtàkì mùsùlùmí ló yàn sípò anabi muhammad ó sọ débi pé ìdáàlàkì tó mọ hàn fi tàrí kódà tẹ bá pàdé wọn lọ́nà fàdìtòrúhùn ilà àdìyàkì ibi tó fún ni ẹ fún ọmọ so ibi tó fún bẹ́ẹ̀ ni ẹ fún ọmọ so amákẹ́fìrí tó bá ṣe dáadáa sí ọ wọn náà ṣe dáadáa sí ọ èyí tí n bá ń bínú ẹ̀sìn láàwùrú wà yí pẹ̀lú òun náà àmọ́ èyí tí ò bínú ẹ̀sìn láàyè ni hákùmọ̀ lọ́ọ̀ anilẹ̀ ní lábẹ́ òkú ọ̀tí lókun fìdí wàlábí òkú ìjì òkun à ń tabarò hùn. èyí tí ń fi ọmọ èmi tó mọ́ bọ́ọ̀lù tí ń ṣe dáadáa sí ọ tí wọ́n náà nínú kankan abẹ́lẹ̀ yìí tí ń ṣe yí gan bàbá ṣe dáadáa sí gan yóò padà gba Islam dáadáa ló ṣe so dáadáa ló ṣe ó di méjì báwọn èyí tí ọmọdé lè kẹjọ kẹ gbọ́ mi dáadáa a gbọ́dọ̀ jí wọn wọ haram haram lè mà kí maka kẹfìrí ọ̀gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ haram maka kẹfìrí ọ̀gbọ́dọ̀ ọlọ́run yà yọ alẹ́ dín náà àmàna mo pè yín mùmínì innamal mushrikuna najasun gbogbo ẹlẹ́bọ pátá ìdọ̀tí ni wọ́n fala yaqrabu al-masjidal harama ba'da hamihim hada lẹ́yìn ọdún yìí wọn gbọdọ̀ dé kábà mọ́ ẹ wọn gbọdọ̀ dé kábà mọ́ fa in khiftum ailatan tẹ́yìn ara maka bá ń bẹ̀rù pé tíkẹ́ mèrè ọba wa maka kan dé kábà wọn tajà bá ń bẹ̀rù pé wọn ò ní tajà fún yín mọ̀ òsì ọ̀tá yín fàṣọfà yòókì ní kùmọ́lọ́ọ̀kùn mi yìí lọ́rọ̀ yàtọ̀ sọ́rọ̀ tiwọn yẹn insha allah bọ́lọ̀ ń inna allah alimun hakim ọ̀dà àwọn mọ́sálásí tó kù ńkọ́ hmm? mọ́sálásí tó kù sáà gbẹdájọ́ haramu ní mọ́sálásí tí ó kù ní àbí mọ́sálásí tó kù wọ́n lè wọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí àwọn àfáà sí ìyapa ẹnu tó pọ̀ lórí ẹ̀ ibi tí wọ́n dúró sí ni pé tẹ́ ẹ bá rí i pé wíwọ ọbẹ̀ fún wọn mọ́síláhà wà ń dáadáa wà ń bí ẹni pé kéèyàn wọ mọ́sálásí kọ̀ọ̀kan ló ń tiẹ̀ sẹ́wọ̀n káwọn yẹn wà ń yìí náà ebi kebèrè ní kan lọ sàásà lọkàn ní tiẹnsi wà lọsẹ kẹlẹ onáka ogo ọkàn mi kún jẹ ìjòkó ẹ má lè jáde tọba gbọ wá sí ẹmí ẹ lè ṣe kínní ó lè yí padà torí pé mọ́ṣáláṣí tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ wọn ó wọ̀n bí ọ̀yàn onífàlàyé kọ̀rọ̀bù alimọ́sídàlà harama ní tọ́lọ̀mù yàn kò kó gbogbo mọ́ṣáláṣí yòókù sínú tó nǹkan lè bàjẹ́ mọ́ṣáláṣí tó ti pé ni èsì mọ́ṣáláṣí yín bàjẹ́ kò sí mùsùlùmí brọ̀dà kìrìsìtẹ́nì náà lárí yóò wọ̀ bẹ̀ yóò tún sí náà ni hmm? yóò wọ̀ bẹ̀ yóò tún sí náà ni ẹ wá ẹ̀ẹ́lì má yà fàlàyé kàràbọ̀lì mọ́tò dàrá bá dàá mi mú adá ẹ̀ẹ́lì mú wá torí má kà màdínà wọn ni wọn má wọ màdínà lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀bẹ̀ mọ́ mọ́sálásí má kà wọn ni wọn má wọ mọ́sálásí má kà lẹ́ẹ̀sàlẹ̀ bẹ́ẹ̀ ti di mùsùlùmí tí ó tún sí so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọkàn dáadó bá wọn ó di èyí tí ọmọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹsán èyí tí ọmọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹsán èyí wọn kàn àwọn ilẹ̀ yìí púpọ̀ àwọn lárúbáwá nìyí nìkan gbogbo tí ń jẹ́lẹ̀ lárúbáwá kèfèrí ọ̀gbọ́dọ̀ sí ń bẹ̀ mọ́ o kèfèrí ọ̀gbọ́dọ̀ sí ń bẹ̀ mọ́ o annabi ni akhrujul yahuda wan nasara min jaziratil arab annabi ko yahuda àti nasara ẹlẹ́wọ̀n kún bí jẹ́ jaziratil arab ilẹ̀ lárúbáwá annabi tún ní la yabqa fi jaziratil arab dinan ẹ̀sìn méjì ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní gbogbo tí májẹ̀lẹ̀ lárúbáwá jaziratil arab erikusu lárúbáwá erikusu lárúbáwá ẹ̀sìn méjì ọ̀gbọ́dọ̀ pé méjì ń bẹ́ẹ̀ sọláyé umaru gbogbo àwọn kẹfẹẹrí tó kún bẹ pátá umaru lé gbogbo wọn jáde ọjà wọn sẹkùn bẹ mọ etí ọmọ jẹlẹkẹ wá kí n tó délẹ kọkànlá kí n tó wá dúró sí ibẹ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ ayé ayé gbogbo fún kẹfẹẹrí lórí mùsùlùmí kí a máa pẹ ha wọn láìkí àwọn ẹlẹ́bọ yẹn tí wọn bá pè nǹkan lágùn méje agùn méje wọn débẹ̀ ẹ láwọn mùsùlùmí ti wá yìí ẹ bá pẹlẹ aago méje fún wọn mọ́kànlá wọn tó ní eré ìrè òpin ni ẹ mọ pé ilẹ̀ gbádùn kì í sí ìsìlámù ìsìlámù tó fún yín lásìkò tẹ́ kírun síbẹ̀ ilẹ̀ mójú tásìkò ìsìlámù fún yín lásìkò tẹ́ gbàwẹ̀ èyí ò lè gbàwẹ̀ ńgbà tó wù náà èyí ò lè kásùbà ńgbà tó wù èyí ò lè káyìlá ńgbà tó wù kọ́ máa pé inú ẹ̀sìn tẹ́yìn òmù sẹ́kẹ́ máa gbógun gúgbé mi níbẹ̀ àrárá ah, o ẹ ń tẹ́ máa sọ ni pé ẹja fúnra wa ti ká bá òfin tẹ́sìn wa là á lẹ̀ fún wa mu ẹ̀ ní máa lọ yín kèfèrí kẹ máa bú mùsùlùmí pé ah wọn láìkí àwọn òyìnbó àwọn òyìnbó yẹn dáa gan àwọn àwọn mùsùlùmí maka yẹn ò gbádùn o <laughs> lẹ́nu wọ mùsùlùmí kọ́lá àwọn mùsùlùmí maka ò gbádùn ọ̀rọ̀ tó ń sọ wọn lè gbé ọkọ lágbo ìsìlámù pátápátá tí ó sọ ọ́ di nǹkan míì torí pé òun gbógo fún kèfèrí lérí mùsùlùmí jẹjẹrẹ kọkànlá tí wàá dúró síbẹ̀ àyè ṣe tàṣà gbogbo bílẹ̀ kò fà àyè kọ́ sí kèfèrí àyè kọ́ sí kèfèrí anabi ni man tashabbaha bi qaumin fa huwa minhum ẹ̀yin náà wò nísìn ẹ̀yin bá lọ sọmọdé ní nàìjíríà yìí tó sì pàkájà láì sí pọ́ wà ní múra àbájí ẹ̀ ń pé babaláwo ní ọjọ́ <laughs> babaláwo ní ọjọ́ mọ̀ wulẹ̀ pàkájà tọrọ wàá dàbí kẹfìrí láàrin wa àti mọ̀bí àti bèbè yẹn ti gbára mi ẹni bá ti gbára mi wọn jọ pé lọ sí múra àbí ájì ni kọ wá sí tó wọ ju sẹ́sì kèfèrí lọ bẹ́ẹ̀ lómi ọgbà àdúrà mùsùlùmí mi jaba náà ṣàdúrà ẹ̀ ẹ̀dìjọ́ màsálà pé olùwò ṣe olùwò ṣe òun náà kọ nǹkan ṣe kèfèrí nì nǹkan ṣe kèfèrí nì nǹkan ṣe kèfèrí nì báwọn pásítọ̀ alájí sábẹ́ ní màsàdúrà olùdíje tó náà yẹ tó díjú pé ọlọ́wọ́ ní wọ́n tó láti fa lẹ́yìn tí mà ọlọ́run ṣàánú mi ṣàánú mi tashabuhu bil kufari ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dánwò anábì ni man tashabbaha bi qawmin ẹni bá kọ́ sí àwọn kan ara wọn ni kódà gan bí wọ́n ti sọdún wọn àgbọ́dọ̀ sọdún wa bẹ́ẹ̀ bí wọ́n ti sọdún wa kódà tẹ́ ẹ bá ti mọ nǹkan kan mọ̀ wọ́n gan tá a ti mọ̀ pé nǹkan yìí kèfèrí ni máa ṣe ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sí ti yí bẹ́ẹ̀ ẹ jẹ́ ìṣàpèjúwe kan fún yín lóòótọ́ wọn ra lọ́ba lọ sá sá sá sá èmi ọdún bá ti wọ́ ọ̀jẹ̀ lágbá lẹ̀ yìí tí ò wọ bàtà sẹ̀lẹ̀ ni ǹjẹ́ kí ló dé ó ní àsúnà méjì mo ti papọ̀ wọn là níbi máa fẹsẹ̀ rìn gbà mí ṣé gbogbo àdúgbò wa ni wọn máa rìn káàkiri tọ́wọ́ adájí sẹ̀lẹ̀ ó ti di tàṣàbù òfin kò fárí gbogbo tí ọba mú yẹn jọ kẹfìrí ní environment bá wà bí yẹn bá ṣe tí ó dàbí kẹfìrí mùsùlùmí ò sí o mùsùlùmí ò sí mùsùlùmí ò sí ló fi jásí pé ọ̀rọ̀ mọ̀lúdì tá à ń discourse náà táwọn àfáà fi ń discourse ẹ̀ tó pọ̀ jù àwọn ìyàwó àwọn nasara lọ́kọ́ bẹ̀rẹ̀ jẹ́ ń ṣe fún mọ̀sẹ̀ jẹ́ ń ṣe fún yísá kí wọ́n tó lọ bá àlùmọ́ ìkọlẹ̀ mọ́tífẹ̀rẹ̀ ó àwọn ará christian ti ń ṣerú ẹ̀fà nàbì wọn àná fẹ́ darí lẹ̀fà nàbì ìdákiní ẹ̀rẹ̀ gan tàṣàbù bíi kùfàrì ni àwọn tó dálẹ̀ kọ́pì àwọn kùfàrì jọ náà ni ó kún lẹ̀ níta àwọn àbá mọ́ọ́dẹ́ mi ni torí ó ti jọ tàṣàbù bíi kùfàrì tọ́wọ́n kẹfìrí ti ń ṣe pàpà nàbì tiwọn kẹwàá nítorí ẹ̀ ìkọ́tà ìmán ní gbangba ní kọ̀rọ̀ ní tí ọba jọ́sí kẹfìrí yìí ṣe o hmm? mùsùlùmí ọwọ́ lọ da irun síbi àwọn dàda ọwọ́ àwọn tí máa ń ṣerun wo ǹjẹ́ kí ló lè lọ́kàn láìkí ẹ̀ ní ah, àwọn mùsùlùmí kì í ṣerun dàda àwọn kìrìsìtẹ́nì ní nínú dàda lérí kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo tí ọba jọ pé èèyàn jọ wọn pátápátá ìyẹn gbọdọ̀ sí kíni ìyẹn gbọdọ̀ jìnnà sí ilé ìnílẹ̀ kọkànlá nínú àwọn nǹkan tí sẹ̀rí àkọ́ tí a gbọdọ̀ sí pẹ̀lú àwọn kẹfìrí ó jẹ́ mọ́kànlá tí mo ní mo fẹ́ kà ni mo ti kà wọn mo ka méje fún tá a ṣe pẹ̀lú wọn mo wá ka mọ́kànlá fún tá a gbọ́dọ̀ ṣe wọn mo wá sọ àwọn òwò ní jẹ́ kẹfìrí mo fún wọn sọ́dọ̀ mẹ́ta after yẹn mo sọ kí ni ìjìyà ti lè fún wọn níjọ́ alkiyama mo wá sọ bá ti bá wọn lò ní ayé mo dúró báyìí wa sallallahu wa sallama ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله عنا وعن الإسلام خيرا kọlọ́wọ́n fọlá kó bá a san ilẹ̀ san láyé bẹ̀rẹ̀ jọ gbèdà kíyàmà bí ẹ ṣe ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́nà ni àwọn jọmọ wa náà ni wọ́n ń ṣe àdúrà fún yín tí wọ́n sì ń fi àwọn ìbéèrè tí wọ́n fi ń ṣọwọ́ sí wa mọ́ torí àsìkò Eh, bóyá bí ká mú bí ẹyọ bí ẹyọ kan àbí méjì níbẹ̀ eh, nínú ìtí àwọn kọrin bí yìí eh, ẹ ti ẹ ti mẹ́nubà àmọ́ tó bá tún ní nǹkan míì torí pé ó pọ̀ gan tán ṣàfi ránṣẹ́ tẹ̀léra wọn pé ah, òbí tó dẹ̀jẹ̀ sáwọn lójú tó jẹ́ sí pé tó yẹ pé òun náà ló bí àwọn ẹ wá di pé ó ṣe dáadáa sáwọn táwọn fi wá di pé àwọn wá dàgbà àwọn tó báyìí kó wá já sí pé àwọn wá ní rí dáadáa kan ṣe fún wọn páwọn ó ṣàdúrà fún wọn ìbéèrè náà pọ̀ ló tẹ̀léra wọn pé ah ó ń bà wọ́n lọ́kàn jẹ́ ipe ah, àmọ́ tó nígbà tí ẹ ti ṣe ìyànnà náà báyìí nísìn mọ̀ pé wọ́n ti gbọ́ àmọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó wà bí ni pé a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wa bóyá bí tí wọ́n wà wọ́n rí i pé kò sí ilé ẹ̀kọ́ mùsùlùmí níbẹ̀ àmọ́ ilé ẹ̀kọ́ tó wà ń bẹ àwọn tí wọ́n ṣe mùsùlùmí ni wọ́n dá ọmọ gbèsè gbọ́dọ̀ lọ léèwé kí ni a ṣe nírú agbègbè bẹ́ẹ̀ kò sí ilé ìwé ilé ẹ̀kọ́ tó jẹ́ léèwé mùsùlùmí ní nítòsí kí ni mùsùlùmí tí ó nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀ yóò ṣe nírú agbègbè báyìí. máa hmm. mú mọ̀ràn mẹ́ta wá nínú mọ̀ràn mẹ́ta tí mo tí mo fẹ́ mú wá yìí ẹ́ẹ́rì kan tí ó ṣe déédéé tọ̀dọ̀ yín bẹ̀. àkọ́kọ́ mọ̀ràn ní pẹ́yìn mùsùlùmí tẹ́ wà ládùúgbò yẹn ẹ kóra yín jọ ẹ̀dá sùkúlẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ mi pé ah ṣé mùsùlùmí ni brother Shakir broda elias na muslim ọmọ tèmi mẹ́ta ọmọ tí n ẹjẹ àwọn muslim tó kù ládùúgbò a nídi muslim school ẹ wá dá tìyín lẹ àkọ́kọ́ ọ̀rọ̀ mi mi ò ní faramọkẹ mú ọmọ lọ sí sukuu kẹfìrí torí pé àtàlímù fi sọgọr kanash alalhajar gbogbo tá a bá fi kọ́mọ ní kéékèèké a ti kọlà tí ò lè parẹ́ sí lẹ́mìí ẹ̀kọ́ tá a bá kọ́mọ ní kéékèèké ó dàbí fà sórí àpáta tí ò ní parẹ́ ni. so kọ́ wá dàgbà dákẹ́ máa yín lọ sọ́ọ̀sì lé mú lọ́bẹ̀ láti o kẹ wá ní gbàdúrà bá kan yín lé mú lọ́bẹ̀ láti kéke ọbẹ̀ tẹ̀ mọ́ jẹ́ òde bẹ́ẹ̀ ẹ wá kóra yín jọ ládùúgbò mọ̀ràn àkọ́kọ́ nù kẹ ẹ dálé ìwé yín lẹ̀ mẹ́ni. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ọ̀rọ̀ títí yẹn sì tẹ́ ẹ̀yin pariwo pé ah àwọn fúláwà tí wọ́n gbìn síbẹ̀ àwọn classroom tí wọ́n ṣe gíní mento story síbẹ̀ ń ṣe nǹkan kan fàlà síbẹ̀ dára ní wọ́n bá wọn kún àwọn àga tó jòkó dáadáa tí wọ́n kó síbẹ̀ àtàwọn tẹlifíṣàn tí wọ́n sún bẹ́ẹ̀ wọ́n tún so èsì mọ́ mi gbogbo sádàdì tẹ̀ ń wí lẹ́nu ṣé kìtáàbù ọlọ́run tí wọ́n kọ́ ọmọ yín lábẹ́ ẹlòmíì dá sùkú lẹ̀ ọkà tí bàbá báyìí ni mùsùlùmù ni sádàdì tiẹ̀ ní islam kì í ṣe òdòdó àti classroom ó yẹ kó yẹ yí débẹ̀ bí mùsùlùmí kan bá dára ìwé lẹ̀ tọ́rẹ́ǹtì yàrá kan tí ò ṣe dáadáa ẹ kọ́ ọmọ fún un tí a bá ní kí ni sọ́nà ìjẹun ẹlẹ́sìn ní sándàdì tèmi ẹ̀sìn ní sándàdì tèmi ọmọ mi mọ̀ ya kẹfẹ́ ní sándàdì mi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní tọ́lọ́pọ̀lọpọ̀ muslim wọn èyí mọ́ ọmọ lọ skul mùsùlùmí wọn ò ní kò sándàdì sándàdì tí wọ́n ń wí òdodo ní àdí classroom wo níjẹ́ ewé gan ń dààmú ara yín ni bàbá Latifu Jákàndé kọlọ́ba àsàlẹ́kùn kẹrẹ́ ń sáré mùsùlùmí dáadáa ni ilé ìwé tọ́dá rẹ̀ sí kò yìí ṣebí pẹpẹ lọ́kàn káàkiri àti bàbá ni wọ́n kàn káàkiri gbogbo àwọn tọ́dọ̀ alákọ̀wé lónìí ibẹ̀ wọ́n ti kàwé abẹ́gbẹ́gbẹ́ wọ́n ti kàwé ṣé ẹgbẹ́ ìbò tó wọ́n ní abẹ́mọ̀wé tó wọ́n gbogbo àwọn ọmọdé àǹkàwé nu èsì omi ìrò lóde èèyàn láàrin wọn tá a ti rí nìsí ìwọ lágbè fún náà gidi tá a rí bẹ̀ nìsí ṣé ọpọlọ ni wọn bá sọ̀rọ̀ ní àbódòdó sọpọlọ wọn fẹ́ kọ́ ní nǹkan ní àbí class group o lè máa sọ fún mi pé àwọn nǹkan tí a fi ń kẹ́kọ̀ọ́ náà làwọn kìnìún ti ń so mọ́gìrì káàkiri àwọn tí ò so mọ́gìrì mọ̀wé ọ̀tún àbí ọ̀tún àwọn tí ò ṣe mẹ́tọ́ sórí wọ́n mọ̀wé jà wọn mẹ́tọ́ sórí lọ́wọ́ ọ̀tún àbí ọ̀tún kí àwọn wàhálà ṣe bí wo tí ò ṣe mẹ́tọ́ sórí náà ló ṣe mẹ́tọ́ sórí àbí kí wàhálà yín so bẹ́ẹ̀ bá àwọn sùkúù mùsùlùmí kéékèèké tí ò tí ì rówó ṣe sùkúù dáadáa ẹ bá lówó lọ́wọ́ ẹ bá wọn kọ́ ẹ fi ṣe sàárà fún mùsùlùmí sẹ́yìn gbọ́dọ̀ bí ìmùsẹ̀ dáwọ́mẹ́ntì ni bọ́ọ̀ bá sì wá lówó kọ́ máa rẹ lọ́bẹ̀ pé sándàdì tèmi lẹ̀ sí i nítorí gbọ́dọ̀ jẹ́ sándàdì lọ́dọ̀ mùsùlùmí alìsílám ọ̀rọ̀ ilé ẹgbẹ́ jìnnú tó bá di àwọn adé palangida wọ́n ń pe ọ̀kan ní homeschooling tẹ́ẹ̀mà kẹ́kọ̀ọ́ nulí sọ fún ìyàwó rẹ̀ kó rí yọ máa bá mi kọ́ àwọn ọmọ yìí ọba ti dàsìkò wàyẹ̀gẹ̀ ọba ìgò òde tó bá ń fẹ́yàn bá ti lọ gba gc yóò ní gc náà nù wájú wàyẹ̀gẹ̀ ẹgbẹ́ ni wọ́n àmì tó ń ṣe nẹ́kò bó mú gc dé yunifásitì wọ́n gbọ́ bó mú nẹ́kò débẹ̀ wọ́n gbọ́ bó sì mú wàyẹ̀kì náà débẹ̀ wọ́n gbọ́ kí wàhálà ní abá ti kọ́wé tó tó wá wàyẹ̀kì ṣe lé lọ sí wàyẹ̀kì kọ́ máa lọ yunifásitì ọ̀tá àbí ọ̀tá èyí tí wọ́n àwọn ìbéèrè tó wà ń bí wọ́n ní àwọn gbọ́ pé wọ́n ní a lè ṣàdúrà tayé fún àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tó bá pè wá pé ká ṣàdúrà fún wọn bá lè ṣàdúrà tayé pé ti ọjọ́ ìgbìdà kìyàmọ̀ nìkan náà lè tọrọ fún wọn náà fẹ́ mọ̀ bóyá bẹ́ẹ̀ náà ni orí abiko àbí kò rí bẹ́ẹ̀ kí ẹni tí ṣe mùsùlùmí pè wá ká ṣàdúrà fún wọn bisimila. ọ̀dà bóyá tẹ́ mí ni pẹ̀lú ẹni pé ọlọ́wọ́ kí wọ́n ń bi tí àbúrò bàbá rẹ̀ ti kú kẹfẹ́rì sí ni àdúrà táyé tọ́mọ̀ sí ni pé pẹ̀lẹ́ ọlọ́wọ́ tẹ́yìn wọn sí lọ́wọ́ tí gbogbo tí wọ́n fi lé òní bàjẹ́ ẹ̀pẹ̀lẹ́ òní pọ́ lọ́wọ́ kí ọlọ́wọ́ gẹ o kò lẹ́kọ̀ọ́ àdúrà táyé táyé kí wọ́n bá ń pọ́ sàdúrà táyé fẹ́ni tó bá kú àbáyọ̀ tó lọ kí wọ́n ní olókùn ní tí wọ́n ń fún ọ́nu pé ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kọ́ àsẹ̀yìn dì ah gbogbo àmọ́ gbọ́ kamila ó dùn mí oh! ó ọlọ́wọ́ tẹ́yìn wọn sí gbogbo tí wọ́n fi lé òní bàjẹ́ oh! ọlọ́wọ́ máwa náà dúró lẹ́yìn wọn ó oh! ẹ̀pẹ̀lẹ́ ó ẹ̀pẹ̀lẹ́ mo sì máa sàmí ọ̀wá ní pọ́lọ́wọ́n ọ̀kẹ́ ọlọ́wọ́n ọ̀gẹ̀ kò ní já ilé nu rẹ ọlọ́wọ́n ọ̀rọ̀jù kí ní kàtí kábàárì ìdí ilé nu rẹ o ọ ẹ̀yin tí ń fi lò ní bàjẹ́ ọ ẹ̀pẹ̀lẹ́ ọ ọ̀kan ńlá ó dùn mí púpọ̀ ń bà mọ̀ gbọ́ ọ káyì mo fẹ́ ni mo kí lẹ́nu mo fẹ́ ni mo jẹ́ ọwọ́ nu mọ́ tọ́ àmọ́ bó ti wá rí iná ọlọ́wọ́n tẹ̀yìn wọn sí gbogbo tí ń fi lé ọlọ́wọ́n níjọ́ bàjẹ́ ọlọ́wọ́n bá bá wọn tó kù lú lẹ́yìn wọn lọ́wọ́n sàlékún dáyà fún àwọn tó kù lẹ́yìn wọn gbogbo àdúrà tó máa ń ṣe nu òní pọ́lọ́wọ́n ọ̀kẹ́ òní pọ́lọ́wọ́n ọ̀gẹ̀ ká ní tí a bá gbà lérò nù ìtumọ̀ ẹ̀ nù àdúrà táyé ni àwọn wí nù. asanala ah, ilekun adúpẹ́ fún yín gan púpọ̀ kọlọmọ bàálà kí ó jẹ́ ká rí yín pẹ́ èyí tí ẹ ṣe kọlọmọ bàálà kí ó bá mi sẹ́yìn lẹ́sàn láyé bí àtijọ́ gbé ìjọba ìdàlùkẹ yóò kí a tó wá kó yóò wá kí ẹ bá ṣàdúrà fún abulugẹni olùṣègùn awokọ islamic foundation torí tí wọ́n ṣe yìí wọ́n fi ṣe sọdákọtún járíà ni kọlọmọ bàálà kó bá a san wọn ajiwa abulugẹni abulugẹni kẹlẹ pé wọn. olùṣègùn awokọya Abdulgani Kọ̀yà. Olúṣẹ́gun Awókọ̀yà. Èmi ọ̀fà wo sí tèmi. Èmi ọ̀fà wo sí ẹ̀fẹ́ ìgbóni. Ọlọ́run kọ̀yà ni Ọlọ́run ní máa kọ̀yà fún yẹn. Ẹ sọ fálájì kò ma ní kí a máa jẹ́ Ọlọ́run kọ̀yà. Ẹ sọ fún ọgbọ́n kan jẹ́ Alhaji Abdulgani Ọlọ́run kọ̀yà. Ẹni mi sọ bẹ́ẹ̀. Abdulgani Ọlọ́run kọ̀yà ẹ awo kó ń bẹ́ẹ̀. Ẹ yọ kó ń bẹ́ẹ̀ so bí sàlẹ̀ Ismail Fosokọ̀ bá dàlí ìmọ̀ náà náà náà náà náà ọlọ́wọ́n bá dúró tálájì ọlọ́wọ́n bá ṣe àdá fún wa èèyàn tó ní àsìkí tí wọ́n máa ń sí díẹ̀ púpọ̀ lọ́lájì wa ọlọ́wọ́n kọ́ ya ọlọ́wọ́n bá ṣe dáadáa fún ọlọ́wọ́n ní jẹ́ wọn ọlá padà sí ibú àrísìkí wọn ọlọ́wọ́n fi ọlọ́wọ́n fi báraka síbẹ̀ wọ́n wá ní ìyí tí wọ́n gbé kalẹ̀ ọjọ́ sadaka tó ń járíyà ọlọ́wọ́n ó jẹ́ ọmọ jẹ́ járíyà lọ láéláé ọlọ́wọ́n wá jẹ́ wọn bá níbi tí ń bírò náà ní tán lára wọn tí wọn fi lè bọ́ lọ ẹlòmíì ò tún pàṣẹ ẹsẹ ẹlòmíì ẹlòmíì ò tún pàṣẹ ẹsẹ ẹlòmíì sadaka jariya ọlọ́run ọgbà bẹ fún wọn ọlọ́run ọgbà bẹ fún wọn rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim na'am. Ah, eh, hmm. títí di eh, àwọn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa náà ni àwọn fadilati sheikh ah, imran abdulmajid eleha hafizahullah tí wọ́n jẹ́ mudiru darun naim eh, àwọn náà ni ẹ ti gbọ́ ohun wọ̀nyẹn tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti bí wákàtí kan ó lé sẹ́yìn ẹ̀gbọ́n hmm. náà láti gbádùn wọn kọ́lọ́wọ́n bàálà kí ó hmm. bá túnbọ̀ gbé wọn ga jù báyìí lọ kó mọ́rẹ̀ wọn lẹ̀ láíláí la hawla wala quwwata illa billahi tó bá tún di ah, jùmọ̀ tó bẹ̀rẹ̀ oṣù oṣù tí tún bọ̀ wá a tún pàdé wọn pẹ̀lú àkòrí ọ̀rọ̀ mi abẹ arọ yín. ọlọ́run jẹ́ àjùgbà náà lọ ọlọ́run jẹ́ àjùgbà náà lọ ọlọ́run sì ní ọ̀run jẹ́ àjùgbà náà lọ. àmín àmín gbogbo ẹni tí ẹ darapọ̀ mọ́ wa gbogbo fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀ ẹ bá wa fi ránṣẹ́ sáwọn ọmọ ìyá ọlọ́kùnrin àti ní obìnrin tẹ́yìn náà ṣe tẹ́yìn náà fi gba ládá òun ni eléyìí kọ́lọ́n bàálà kí wọ́n padà lẹ́yìn wa kí ó sùn tún ṣe rọrùn láti tún pàdé àwọn ṣéèkù wa ní oṣù tí ń bọ̀ wá àwa tún rọ̀ yín gbogbo ìbéèrè tẹ́ bá tún ní tí àwọn ṣéèkù rí dáhùn lónìí tún fi ránṣẹ́ inṣàlá ẹ eh, wọn bá fi ìdáhùn náà wọn bá fi ṣọwọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́wọ́n bàálà kó mọ́ sílẹ̀ láṣemọ̀ fún wa eh, láhùlẹ̀ wàlẹ̀ kú wọ́tá ilà bíláhìlì aliyu alvim eh, orúkọ tèmi ni ahmed ibrahim barka asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. ألم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون